Nam adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún anábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run kó máa bá anábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alfiyama abẹ ọlọ́run ọba tí ó máa ń san ẹrú ní ẹ̀san olóore ìgbìyànjú tí kálukú wa ń ṣe tá a fi wá ń gbọ́rọ̀ ọlọ́run kọ́lọ́n kó san wá ní ẹ̀san olóore lórí ẹ̀ kọ́lọ́n kó má dùn wá lẹ́san bá ní kọ́ tí kò sí ní kọ́nà tó yẹn kan stop ìgbìyànjú tá à ń ṣe tá à ń fi tayé lẹ̀ táwọn wá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kọ́lọ́run kó gbà lẹ́sìn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa yorùbá nínú ọ̀rọ̀ tiwọn wọn ò ní pé mi ìfẹ́ ó ṣàgbà kíni o ó ṣàgbà mo bùn gbogbo gbìyànjú wa kò ọmọ ọmọ aná láàlá haúlà wàlà kú wátá ìlà àbìlà ìlà nam pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run ní òní agbọ́nrin míì òun la tún fẹ́ máa gbé yẹ̀wò nínú àwọn agbọ́nrin tí ó nípọn nínú àlámọ̀rí ẹ̀sìn Islam wa yìí agbọ́nrin yìí sì rèé òun ló jẹ́ sọ́márì gbogbo àwọn ìgbìyànjú tá à ń ṣe lọ́tún lọ́sì ìyẹn ni ó jẹ́ ká tún sọ a ti ṣàlàyé àwọn tọ́jọ bẹ́ẹ̀ náà nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ó ṣe kíni o nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí ó ti kọjá a fẹ́ gbé e yẹ̀wò báàbù mafatihil janna díẹ̀ nínú àwọn kọ́kọ́rọ́ eléyìí tá a fi sílẹ̀kùn àlùjánnà tá a fi wọlé sínú ọgbà àdẹ́ra ọgbà àlùjánnà jama a rí pé tí a bá ń sọ̀rọ̀ pé èèyàn jẹ́ mùsùlùmí ó wàhálà kò tí ìtumọ̀ sí pé lùjẹ́ náà ọlọ́run sọ̀rọ̀ àwọn èèyàn kan nínú Kùránì ní amílà tó ń nà tesla náírọ́n hàmìyà àwọn kan ó ṣe wàhálà táwọn náà wà bàǹdìrì tí wọ́n wà tí wọ́n mọ kangi mọ́ ilá ìlà ẹ̀mí tó lè gbé gan tí ó tọrọ ah nígbà tí mo tí mo wá ṣe mo wá ṣe mo wá ṣe ẹ ni wọ́n ní ìbámu lẹ́mi olúwa bá bóun sọ̀rọ̀ kò nígbà kẹ́mi oṣù ló ṣe kí ni o àjẹ̀lú lọ́fọ̀ọ́ gbóun mú. ẹ rí inú mùsùlùmí tọ́já sí wípé yóò lóun lọ sí àìsàn náà fìlà kan ṣé wọ́n wá sọ pé ọgọ́rùn-ún rákà láàṣẹ o ẹ wà kásẹ̀ kan ókè eérú gbóná lẹ́sìn fi ṣe kí ni o lẹ́ẹ̀fì ṣàlùwàlá o irú ẹni yẹn náà inú rẹ̀ ó tó máa dògbé ah wàláì ah tẹ́fárì mo fẹ́ kú ká tó ṣe ọgọ́rùn-ún náà fìlà yẹn tán tí mo ká sí òkè ṣe ni mo làágùn ńgbọ̀ dáàrin kan ẹsẹ̀ mi tún gbọ̀n ṣùgbọ́n àṣà ṣe tán á àdúgbò lọ́dọ̀ ọlọ́run náà fìlà ọgọ́rùn-ún tá a ṣe ẹ̀kan lọ́dún la máa ṣe báwọn lásàlá tù wá <laughs> inú rẹ̀ ó tó dùn táwa náà bá jẹ́rú èèyàn bẹ́ẹ̀ ńkọ́ àáfà ọ̀rọ̀ àwọn eléyìí ti ń jalẹ́ lẹ́yìn eegun àjọ kírun mọ́sálásí òun ni muazinu tí yóò pèrun pé aya ala salat ẹja wá kírun o aya ala alfàlà ẹja sórí ire yóò sì lọ bí orí ibu afá àwọn olóró òbejì ńkọ́ òròbejì tí ó sọ̀rọ̀ òbejì tí ọmọ ní ẹdún mólóko ẹdún yàgbàdo ẹdún ẹdún ẹdún a sì jọ ń kírun mọ́sálásí náà ó ti mẹ́bọ mẹ́sìn àáfà ètò wà ní ẹgbẹ́ ayé ńkọ́ tá a jọ ń kírun mọ́sálásí tọ́wà nú ẹgbẹ́ àjẹ́ ọwà nú ẹgbẹ́ oṣó ọwà nú ẹgbẹ́ ògbóni ọwà nú ẹgbẹ́ ọ̀sẹ̀ méjì ọwà nú ẹgbẹ́ olúmọ ọwà nú àwọn ẹgbẹ́ burúkú irú eléyìí òun náà ń tọrọ ẹ̀ bájá sí náà àmì látọ́n wàhálà táwọn tó lè ju lọ Àwọn wá sí ẹlẹ́ẹ̀kan lọ́sẹ̀ ní ẹ̀ẹ̀kan lọ́sù ní kí ló kọ ẹ̀ àwọn tí wọ́n gbọ́ fújì tí wọ́n tó máa jó pé wèrè òmù lógò wèrè òsèkéné kan tí ó tó máa jó tó orú òmù gidi tí ó máa jó tínú rẹ̀ ó máa dùn pé àti ó máa tàkásùwé pé wọ́n tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ láyé ń bí tí ó máa mirí tí ó máa miwọ́ tí ó làágùn gidi àsìjọ́ kí o mọ́sálásí náà ni àmìlátọ́n náà sì bá yóò ṣe wàhálà wàhálà àṣekára àṣekúdórógbó àṣerẹni ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà nǹkan ò tesla náírọ́n àmìyà ọlọ́nkọ́láwà yóò tọwọ iná iná tí máa jó ni iná eléjò gìrì iná tọ́já sí pé yóò múnira bá àwọn tó bá wọbẹ̀ ọlọ́mọsà àlọ́mọ náà ìyẹn ló fà á tó já sí pé ọlọ́run ọba ń sọ nínú alukur'an famanzuzi ani nari wàhúdíkìlà lìjánà fàkọ́dí fáásà ọlọ́ni ẹ̀rí onítọ̀hún ni. Nari, ẹni tá a bẹ́ẹ̀ lè sọ ẹni tá a bẹ́ẹ̀ lè là àwọn ọlọ́run wá mú kó nínú náà àfọ́mọ́ kò sínú àwọn ọmọ náà wàhùdí kílà lè jàǹnà ọwọ́ adẹni tí yóò wọ àlìjàǹnà fàkọ́dí fáázà irú onítàn a ọmọ soríire irú ẹni tá à ń sọ yìí ó ṣe kí ni ó soríire tó nípọn lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run já jẹ́ kan náà àwọn tí yóò soríire jẹ́mọ́ téèyàn ọbẹ̀ èlé lọ soríire gbogbo wa náà lámọ̀dá kejì orí ibú ni ó ṣe lọ́dọ̀ ọlọ́run àsẹ́ni tọ́lọ́ ọba àlékè ọlábẹ̀ èlé la tọ́lọ́ níwọ̀ àlọ́ soríire sẹ́ mo mú ọ kúò nínú ọmọ náà ọlọ́run ṣe bẹ́ẹ̀ fẹ́mi àtìyẹn wàhúdíkélà àlìjáná ta àwa sọ ọ́dọ̀mọ àlìjáná fàkọ́dí fáázà onítọ̀hún ṣe kíni onítọ̀hún ti soríire àṣé a bá ń wẹ́ni tó soríire òun náà lẹni tọ́lọ́hún bá mú kúrò nínú máwa náà nínú ẹni tí ó wọná kọ́ ọ wá jájẹ́ kan nínú àwọn tí yóò wà lìjánná nígbà tọ́lọ́hún bá tó sọ ọ́nù Imran Quran chapter ọba ń sọ wípé. ìnáka máa ń tún díkìlì náírọ̀ fàkọ́dí àkàṣà ìtàwù àsẹ́ni tí wọ́n ọlọ́run tọ́ ọ bá lè jọ tọrọ rẹ̀ bá lọ já sínú náà tó o mọ̀ wọ́n náà a fàkọ́dí a ó ti yẹpẹrẹ onítàn ó dójú tó onítàn ìdójútì tó lágbára jù wà láì òun ni kéèyàn wọ náà tán bá mú èèyàn lọ sórí tẹ́lì tí wọ́n mú lórí tẹ́lì pé o lè re ojú o lè re o lè wọn gbogbo ayé wà ń wò lórí tẹ́lì àwọn tọrọ wọn burú jù bá ń lọ nàìjíríà tí wọ́n jalè lánàá wọ́n tó jẹ pírẹsidẹ́ǹtì lónìí àwọn tí wọ́n jalè lánàá wọ́n tó jẹ gọ́vnọ̀ lónìí àwọn apààyàn abódìgbàgbé àwọn gómìnà wọn nílùú wọn lọ́nà èkìtì kan bẹ̀ yẹn àwọn apààyàn lánàá tán bá tún rẹ́ni kó wọn lọ́wọ́ wọn ò tún jẹ gómìnà lónìí ìdójútì ilé ayé kọ̀wà permanent lẹ́yìn ọdún díẹ̀ títàn bá ti lè bò àwọn èèyàn ṣe kí ni àwọn èèyàn ti gbàgbé nìyẹn àṣírọ́ bànà ìwọ ọlọ́run àwọn ọmọ wa ṣàdúà iná kà máa ń túdí kílí náírà ẹni tí wọ́n ọlọ́run bẹ́ẹ̀ lè jẹ́ ọ̀wọ́ náà fákọ̀dẹ̀ àkàzá ètà wù á ó dojú tó nítọ̀hún ọlọ́run mọ̀jà wọ̀ náà tán bá ní kìlọ̀ lórí ìdójútì kìlọ̀ lórí òfò òun ni kéèyàn ọwọ́ náà òfò ayérayé ìdùnnú òtún lè kàn rẹ̀ mọ́ wá máa lè zalimina min ansar gbogbo àwọn tó bá ti ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run gbogbo àwọn tó mú nǹkan míì pẹ̀lú ọlọ́run gbogbo àwọn alábòsí ẹ̀dá wọn ò ní rẹ́ni tí ó lọ́wọ́ kí la fẹ́ lò níbi eléyìí àti kọ́ sọ wípé àsẹ́ni tọ́lọ̀ ń béèlè lọ́ọ̀là nínú iná tọ́lọ̀ ń jí ó wà lùjẹ́ náà fàkọ́dí fáázà alóńtọ̀ ń ṣe kí ni ó sorí ìrẹ́ ayérayé bákan náà a tún wá mú mi wá ẹni tó lọ́hún béèlè ní iná lọ́rọ̀ tiẹ̀ já sí fàkọ́dé àkàzà ètàwù ìyẹpẹrẹ ńlá ni òfò ńlá ni orí ibú ayérayé ni ìdójútì ńlá ni ọlọ́run àbíọ́mọ̀jà wọ̀ náà ìyẹn ló ṣe máa rí àwọn ibadur rahman ó máa rí àwọn ẹrúsìn ọlọ́run ọba tòótọ́ àwọn ẹrúsìn ọlọ́run wọ́n máa wá ṣàdúà nínú sóràtú alfurqan ọlọ́run mú ọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run tòótọ́ yẹn wá ọlọ́run ọba ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ wọn ọlọ́run ọba ń sọ fún wa kí ló jẹ́ kọ́lọ́run bọ́ ọmọ ṣe léyìí ká lè mọ̀ wípé gbogbo ẹni tó bẹ́ẹ̀ lè wọná ìyá jẹ́ ẹni tọrọ rẹ̀ bẹ́ẹ̀ lè lọ kángun sínú náà òfó ṣe é ẹni tọrọ rẹ̀ bẹ́ẹ̀ lè lọ kángun sínú náà ó sòrí ibú ayérayé àwọn ìbádùn rahman ọlọ́run ọba ń sọ nípa wọn níbi tí wọn ò fẹ́ wọná dé táwọn fẹ́ wọ àlìjánà wọn ò tún wá máa ṣàdúà والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما àwọn ẹni ọlọ́run àwọn first class nínú àwọn ẹni ọlọ́run èjọra wọn lójú wọ́n yẹn sọ pé ràn mí pọ̀ àwẹ̀ mi pọ̀ náfìlò òru mi pọ̀ mo máa ń ṣe sàárà púpọ̀ mo máa ń tìláwà púpọ̀ mo máa ń ṣàṣìkárù púpọ̀ wọ́n yìí jọra wọn lójú gbogbo nǹkan bá tún wá rí kan ṣe wọn ò tún wá máa bẹ̀ lọ́hùn wọn ò tún wá máa ṣàdúà rọ́bà náà ìwọ ọlọ́run ọba wa ìsírí fún àná àdá àbàjá nàmà à làwọn àbíyá náà já nàmà ọlọ́run ọlọ́run àwa náà sọ bẹ́ẹ̀ iná àdáàbà ká nàgọ̀rọ̀ ọmọ wọn ò nítorí pé ìyá náà já náà mọ̀ ká nàgọ̀rọ̀ ọmọ ọkọjá ń tà á mọ̀ mú mọ́ra ọkọjá ń tà á mọ̀ faramọ́ ìyá náà já náà mọ̀ àsódìdí fáìní ìyá ńlá ni látọ̀dọ̀ ọlọ́run ìyá náà já náà mọ̀ àsódìdí ìbáwí ńlá ni látọ̀dọ̀ ọlọ́run iná àdáàbà ká ka ọmọ tún wá mọ̀ sọ pé iná asa ti musta wà mọ̀kọ́ ọmọ ó rí pé nílé ayé tó rí mi alágídí súdẹ́ǹtì ni tẹ́ẹ̀fì lù pa yóò ní ó dùn mí ó sì dùn ìrọ̀lẹ́ kò dùn mí kankan ó tún fọ́ létí ìrọ̀lẹ́ kò dùn mí ó tún sáńgí lórí kò dùn mí nígbà tó bá tó lórí báyà tó bá ọlọ́run wa nínú ẹja nàmọ̀ iná asa àti musta a ó burú ní téèyàn lè máa gbé bẹ́ẹ̀ wà mọ̀ kọ́ ọmọ níbi téèyàn lè dé sí ibi wà ọ̀wà dúró sí tí ọmọ gbé bẹ́ẹ̀ lọ ó burú kéde kéèyàn ìmọ̀ lágídí ìyá náà ò lè dùn mí dùn ni mọ̀já wọ̀ wọ̀ náà. tó gbogbo ẹni tí ọba ti wá fẹ́ yóò wá jìnnà sí àwọn ṣẹ́ ẹ ná ìyẹn ló wá fẹ́ jẹ́ káàfọ́ ò fẹ́ sọ fún wa báàbù mafatihili janna díẹ̀ nínú àwọn kọ́kọ́rọ́ tá a fi lè ṣí àlìjanna àṣekí la gbàlérò pẹ̀lú ẹ̀ àṣàwọn ṣẹ́ olóore kan ń bẹ àṣàwọn nǹkan kan bẹ tó pé tá a bá ṣe é wájú ọlọ́run àlìjanna máa di sí fún wa. ọ̀dà kí n tí ń sọ ó lè yé ẹ̀wà jẹ́ àwò Muhammad sallallahu alaihi wasallam ó ń bá àwọn obìnrin wí ó níṣẹ́ rí ìdásọ́ láti lìmọ́rẹ́ àtù kàmùsáhà ẹ máa wo ànábì fẹ́ fún wa ní kọ́kọ́rọ́ tó ṣeé sí àlìjánà ọwọ́ lẹ́yìn obìnrin mo kẹfẹ́ fìyẹn sí náà ni torí pé kọ́kọ́rọ́ tá a a gbogbo ẹ̀ tán àṣé iṣẹ́ eré kan kọ́kọ́rọ́ kan ni iṣẹ́ eré kan jẹ̀mọ́ kọ́kọ́rọ́ mélòó kọ́kọ́rọ́ kan ni bí ìgbà tá a sọ fún ọ pé kọ́kọ́rọ́ ẹyọ kan yìí ó ṣí mọ́tò kan ìwọ tó o bá fẹ́ jíìpù kan kọ́kọ́rọ́ mélòó ló mọ̀ ó iṣẹ́ kọ́kọ́rọ́ kan ìwọ tó lọ́n bá ní kò iṣẹ́ kọ́kọ́rọ́ méjì jíìpù mélòó nìyẹn jíìpù méjì nìyẹn ó kọ́kọ́rọ́ mẹ́wàá ńkọ́ jíìpù mélòó ni ọmọ ẹgbẹ́ lọ lé jíìpù mẹ́wàá nìyẹn ṣùgbọ́n o àtẹ tó gbé jíìpù kan àtọ́njíìpù méjì àtọ́njíìpù mẹ́wàá ṣé ìyàjẹ gbogbo wọn ìyàwó jẹ wọn ìyàtọ̀ àlùjànnà náà nù wàláì lálùjànnà a máa gbádùn dúra wa lọ. ṣùgbọ́n tó nípa ẹni tí ìgbádùn rẹ̀ kéré jù kọfẹ́ kan máa yà kò ní í já mọ̀ pé ẹnìkan ṣe kí ni ó tó ń gbádùn sọ̀rọ̀ pé tí ó rí fáwọn olówó náà eléyìí díẹ̀ ó mú tọ́kì ó ṣe sínú òpùlà wọn bá dé tẹ́tí pẹ̀lú ọbẹ̀ tó gbá gidi eléyìí awó iná bá ṣe sínú òpùlà eléyìí adìẹ ìbílẹ̀ òun náà bá a ṣe eléyìí ògbófe gidi akọ ẹran tó bá ara wọn tó mọ akọ ẹran sí àfà tí wọ́n sì ti gbogbo egun ẹ̀rọ dáadáa tó ọkọ jẹpan rẹ̀ gidi gbogbo àwọn ẹ̀dọ̀ rẹ̀ gbogbo àwọn òkèèké òun àwọn kọ̀mẹ́ni ó kó nǹkan kan àtẹ̀ntọ́jẹ tọ́kì àtẹ̀ntọ́jẹ sínkìn àtẹ̀ntọ́jẹ ewúrẹ́ ta ló jìyà nínú wọn ṣùgbọ́n ìyàtọ̀ ń bẹ the difference is what is clear anábì wá sọ nínú àdífì yẹn pé ìdásọ́ látìlì mọ́rẹ́ àtù hamusaha àṣetóbìnrin bá ń kírun wákàtí márààrún wasomat shahara ó ń gbààwẹ̀ rọ̀mọ́dọ́nà tó ń pé wàhafidot farijaha ó ń sọ abẹ́ rẹ̀ kọ́ máa ṣe síná wàtọ́at báàlà ó ń tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ kí wọ́n máa wá sọ fúnrú obìnrin yẹn pé údíkù lílí jánátà mèmí ayé àbíwá bíi a ṣe ìtù ọ̀yà ilẹ̀kùn àlùjẹ́ náà tó bá ti wọ ni ọgbà wọlé tó bá gbélé ìwọlé kọ́kọ́rọ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ti fẹ́ kọ́kọ́rọ́ àsáwọn kọ́kọ́rọ́ tó wá wọ̀lẹ̀kùn àlùjẹ́ náà àwọn sẹ́ẹ̀rẹ̀ kan ni ẹni tó bá ti lóun ò lè ṣiṣẹ́ eré kọ́ gbàgbé àlìjẹ́ náà nìyẹn iná náà ní lọ adẹ̀tí sọ níbẹ̀rẹ̀ wá sí ọlọ́run pọ̀ sí alọ́mọ náà alẹ́ ni tó ti wọ náà fàkọ́dí àkàzáìtàwù ọlọ́run fẹ́ dójú tì ní ọlọ́run fẹ́ yẹpẹrẹ gidi ọlọ́run fẹ́ gún bánà gígùn ayérayé tí ò ní bọ́ bẹ́ẹ̀ ìyẹn la ṣe gbọ́dọ̀ sọ́ra fáwọn ọ̀sẹ̀ náà ká mọ̀ wá sí kí ni iṣẹ́ àlìjánná àáfàá ní tó bá wá rí bẹ́ẹ̀ ká tó sọ àwọn kọ́kọ́rọ́ yẹn ẹ lọ pé Muhammad sallallahu alayhi wa sallam kí ni sọ ó ní iná filijanati mọ́lá àínú rọ́at wàlá udnu sami'at wàlá kọ̀tọ́rọ̀ alákọ́lbì àhàdé asálìjánà tá à ń sọ yìí ah, àfà ètí ń bẹ lálìjánà ojú òrírí kò sí ojú náà tó rírí ṣé wọ́n ti rí pẹpẹ súpù àlìjánà rí so orí kárọ́ọ̀tì àlìjánà rí àfà so orí pure water àlìjẹ́nà rí so orí mílíìkì àlìjẹ́nà rí so orí oyin àlìjẹ́nà rí àbọ̀ ọ̀rọ̀ tí àlìjẹ́nà rí so mú so gbóòórùn rẹ̀ rí so òfin kà ń so òfojú rí inna filijanna ti máa lá àìnúrọ̀ àti pílú àlùjẹ́nà sórí rí. So bẹ́ẹ̀dì àlùjánà táàmù bounce tọ́jẹ́ pé tí mo bá sùn lórí bẹ́ẹ̀dì àlùjánà láti bí ó lè bounce kọlọ jù mí sí amẹ́ríkà láti bí ó lè bounce kọlọ jù mí sí italy kọlọ jù mí sínú saudi arabia kí n jẹ̀ bára mi nínú aráàmù mi bẹ́ẹ̀dì àlùjánà wàláì kò sírú ẹ̀ láyé rọ́ọ̀gì ọ̀nbẹ́lálì jánà kò sírú ẹ̀ láyé ṣèbí rọ́ọ̀gì lọ́wọ́ àmọ́sálásì wo rọ́ọ̀gì bó ṣe rí rọ́ọ̀gì tó ti ń ya kò sírú tàlìjánà láyé àfà àlìjánà tó rú òní sí ń bẹ̀ àlìjánà tátẹ́kùn bẹ̀ òní hàn lè mọ̀ kò sọ́yẹ́ nínú àlìjánà kò sí ìtì nínú àlìjánà wàlá udno sẹ́mi at èèyàn máa gbọ́rò yẹn nǹkan etí ọ̀gbọ́rò àlùjánà rí wàlá akọ̀tọ̀rọ̀ aláàkọ́lùbẹ̀ àhàdín ọkàn ò sí èrò rírú wúyẹ́ rẹ̀ lọ́kàn kò dàbí àfikọ́lọ́ sájà àwọ̀ kárí sẹ́ẹ̀tì tèmi máa ń sábà fi wé tí mo ti máa ń sọ láìmọye ìgbà ó dàbí ọmọ tó wà ní oyún ni tán bá sọ fọ́mọ pé ibìkan tó ń bẹ á yọ inú kan yá rẹ̀ nílọ́po three hundred trillion yóò nírọ́ ni Ọ̀yọ́ state nìkan bó ṣe fẹ́ tó tán bá fẹ́ yọ ikùn obìnrin ẹyọ kan níbẹ̀ wọ́n yọ tó three hundred trillion níbẹ̀ ẹ wo ikú obìnrin mélòó sọfẹ yọnu mọ́sálásí tá a wà yín nìkan ikọ̀ sẹ́ẹ̀kẹ́ inú ọkọ̀ látọ́sí lọ́mọ wà ọmọ òde gbáàyà ọmọ òde ẹsẹ̀ ọmọ òdórí kódà ọmọ òde bàràdì ikọ̀ ibi ọwọ́ ìsàlẹ̀ ẹkùn débi ọwọ́ òkè náà lọ́mọ wà kò tó wá mú gbogbo ẹ̀tàn ọ̀ ara dúró sí kìíní just a side ṣùgbọ́n lójú ọmọ bí ṣe ń lọ north ti ń lọ south ti ń lọ west ti ń lọ east tó ń gbádùn ní oyún kọ̀gbà bébì kan tó tóbi mọ́ láyé wàláyé ayé tá a wà yìí òun kọ́lá àlìjánná wà sánmà tá à ń wò yìí kọ́lá àlìjánná wà àlìjánná wà láàyè ní ọ̀tọ̀ ni ó ti wà nínú adé àyè tálùjánná wà wọn àpààyàn ń bẹ̀rí wọn àtàjẹ́lẹ̀ ń bẹ̀rí wọn àdẹ́sẹ̀ ń bẹ̀rí àyè kan ni ọwọ́ á pé bo lọ́wọ́ ọ̀yà agbénu ọpọlọpọlọ rẹ ó kíráàṣì ni bí ọmọ inú oyún òsè lè gbọ́nlé ayé yé àbùgbà tó tó ṣe kí ni tó bá tó délé ayé tó wá rí pé àwa láìlé ayé fẹ́ ṣùgbọ́n lójú tiẹ̀ igbó lọ́fẹ̀ jù ìkòyà rẹ̀ lọ́fẹ̀ lójú tiwa ní ìsìn ayé lọ́fẹ̀ yìí àmọ́ bí táyé ti bẹ̀rẹ̀ àmọ́ bí ayé pín sí ẹ̀rọ ni ayé lọ fi mú sọlẹ̀ níbi kan irọ́ níbi ẹ fi mú sọlẹ̀ lójú ìbẹ̀rẹ̀ ẹ wọ́n bí gbogbo sọ́mọ̀ ṣe lọ bìgẹ́rẹ̀ amadé tààrọ̀ náà kí èsì pa àfòkó kankan sí ẹ̀yìn gan sí rí bẹ́ẹ̀ àǹfààní tó bá wá rí bẹ́ẹ̀ ká lọ mọ̀ pálí jẹ́ náà from A to Z ìgbàdùn ni. gbogbo tí ń jẹ́gbádùn nílé ayé wàhálà tó ń bẹ lẹ́yìn rẹ̀ gbogbo tó o kà kún gbádùn sọ nǹkan márùn wàá rí i pé wàhálà ọgọ́rùn ń bẹ lẹ́yìn rẹ̀ oúnjẹ ìgbádùn ni wàhálà tí ń bẹ lẹ́yìn oúnjẹ lọ ó ń àwọn o jẹ wàhálà hypertension ó ń bẹ́nu àwọn oúnjẹ tó ń fa diabetes ó ń bẹ́nu àwọn oúnjẹ tó kẹ́yìn ọmọ rọ ọ̀nbẹ́ nu àwọn oúnjẹ tó lè fa kí ọmọ rọ ọ̀nbẹ́ nu àwọn oúnjẹ tó lè jẹ́ kọ́ láìsàn àìsàn àyà oríṣiríṣi ló ṣùgbọ́n oúnjẹ àlùjánà wà láìkò ní nẹ́gẹ́tìfù kankan nú nílé ayé ra mọ́tò oore ni àbí ní orí ju nǹkan lọ nítorí tó dọ̀gbá wà láàrin Muslim Lagos níbi tẹ́mi bá sáré wò pé jẹ́ sáré gbọ́ kadà ọ̀kadà five hundred two hundred ìwọ torí mọ́tò rẹ̀ wà lọ́kẹ́ ni ó dọ̀ bí i mọ́tò two point seven million bí ẹni ọkùnrin kan tí ọkùnrin ọlọ́kọ̀ gbòòrò níbi police station Ògbèrè Ìbàdàn bíi mọ̀ wà bẹ́ẹ̀ jọ yẹn alọ́yẹ̀dú kéèsì kan àáfà ni máa yẹn bá dé bàbá olówó ó ní deal with him deal with him see the way he has hit my vehicle twelve million naira mo ní ah ẹ̀yin yẹn lówó lọ́dún lé o mọ́tò yẹn báyìí bí ìkọjọ sport jeep báyìí àáfà ẹ̀yìn rẹ̀ kó tó ògbé lò ọlọ́run ìjà àwọn tí ń júwọ̀ nàìjíríà ló súnmọ́ kó ní ilé sísí ìyá sí gbẹ twelve million bẹ́ẹ̀ gbìn àhà ó sì gbé twelve million wọ́n jẹ́ kéèyàn dákú ó ní bọ̀dá twelve million ló pè é ó gbé twelve million nígbà tó yẹ gbé twelve kọ́bọ̀ àáfà dráìfà àgbòrò mọ̀ bẹ̀rẹ̀ mọ́ ni wọ́n wọra wọn dé police station tí n bá bẹ̀rẹ̀ dé dèjẹ́lì kì í ṣe tẹ̀lé bírèkì bírèkì ló fẹ́ ní ibi kíní kan <laughs> ibi ó dọ̀ ọ̀gbun ni á mi ní wọn lọ kó o tẹ àwọn fọlọ́hùn wò bẹ́ẹ̀ eléyìí ti gbọ́ mọ́tò mọ́tò tí yẹn gbé dání mọ́tò ta ṣe bí àlejò two hundred and fifty thousand naira lọ so ìwọ́n ti gbé mọ́tò twelve million kó o wò eléyìí yá jẹ́ àpapọ̀. lálìjẹ́ náà kò sí pé gbogbo oore tí ń bẹ lálùjẹ́ náà kò sí bànújẹ́ ń bẹ ṣùgbọ́n wọ́n sọ́ra mọ́tò twelve million níjọ́ kan yìí tiẹ̀ kí ló dé bọ́ èyí tí lọ́lọ́nà èkó náà tí ní ìsìnkú ńgbà ẹ̀dá ní mọ́tò rẹ̀ jóná ó ní sí sí sí the money is the money is burning the money is burning <laughs> owó ń jóná kọ̀ wá lọ ní òtẹ́ mọ́ tí kò bu yèpẹ̀ ni tí kò bomi pa ni owó ń jóná ló ṣe kí o ní ló ní ìtumọ̀ sí owó onírúurú owó alátawó cooperative ẹni ẹlẹ́ni gbogbo tá a kà kóore ìjàmbá ń bẹ lẹ́yìn ẹ̀. o le lásídẹ́ǹtì o le lè gbe lọ kíní rẹ̀ lè já ó fa kọ́jọ́ fún láàfin lo wákàtí mẹ́jọ nínú kíní odò ṣùgbọ́n lálùjá náà téèyàn bá lóun fẹ́yàwó ẹ gbádùn ara yín nígbà bá lóyún tó bá bímọ ẹ sanwó fídù ẹ sanwó abẹ́rẹ́ ẹ ra irú ọmọ nígbà bá yá ẹsẹ̀ fún ọmọ nígbà bá yá ọmọ yàgbẹ́ sínú oúnjẹ rẹ ọmọ òbí oṣù lóru ọmọ ń ké wàhálà gbogbo tí ń bẹ láyè wàhálà from a to z kí lálẹ́ jẹ́ náà o ìbàdàn ọlọ́dẹ àwọ̀. àfààní ẹ tún lọ mọ àlìjẹ́nà tá à ń sọ yìí kìí ṣe gbàrọ̀ budu o á gbìyànjú ni kí mo láṣẹ jẹ̀mọ́ á gbìyànjú àfààní ká tún wá lọ mọ̀ ká mọ̀ jọra wa lójú ìgbìyànjú wa nìkan ò lè jẹ́ wà àlìjẹ́nà ilá ayàtàgọ̀ mọ́dà náà lọ́wọ́ ìrọ̀lẹ́ tí kò àfi káàánú ọlọ́run kó lè pa bá wa ìyẹn ni òní jẹ́ àjọra wa lójú anábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam pé ẹnìkankan yín ò lè ràlìjẹ́ ń náwọ̀ àfi pẹ̀lú àánú ọlọ́ wọn ni wà láǹtà ya Rasulullah anábì sí wọn náà nǹkan ó ní àtẹ̀mí gan ilá ayàtàgọ̀ mọ́dà níyà lọ́wù bí rahmati yìí àti tọ́lọ́ ń bá tàgá mọ́dà ni tọ́lọ́ wọn bá sì dìbò mi tọ́ dábò mi àánú rẹ̀ ní fi rálìjẹ́ ń náwọ̀ ìyẹn náà ṣe ní a máa tọrọ àdúà abẹ́mọ̀ ká dúà pọ̀ lórí ká máa tọrọ pọ́lọ́ ń jẹ́ àwa àlùjánnà ọlọ́run kọ́ làwa ń bì í ná ọlọ́run àwa náà sọ bẹ́ẹ̀ àáfàá ní tó bá wá rí bẹ́ẹ̀ ṣe wá rí àlùjánnà yẹn a máa wọ̀ ọ́ pẹ̀ láwọn oníranran nǹkan tó o bá ti mú kọ́kọ́rọ́ eléyìí tó o ní lọ́wọ́ wọ́n bọ̀ sí àlùjánnà o tó mọ̀ mí o tó sí àlùjánnà o tó mọ̀ mí o tó sí àlùjánnà àwọn tá a fi wá máa sí àlùjánnà ó pọ̀ kí n wá máa mú wá ní kọ̀ọ̀kan àáfàá ní kọ́kọ́rọ́ alákọ̀ọ́kọ́ tó ṣí àlùjànnà fún wa òun ni àlè ìmánu billahi wàlísítì kọ́ọ̀mà gbogbo ẹni tí ìgbàgbọ́ òdodo nínú ọlọ́run believe in oneness of Allah Islamic monotheism gbogbo ẹni tí ọba ti gba ọ̀kan tó sọ ọlọ́run gbọ́ ọkọ̀ sálì jẹ́ nà fún wàlísítì kọ́ọ̀mà tù kéèyàn tó wá dúó lórí ìgbàgbọ́ òdodo ṣe ìpọ́tọ̀ ní kéèyàn fẹnu sọ nǹkan agbẹ́lọ́ngbọ́ agbẹ́lọ́ngbọ́ ńgbà wàhálà bá dé ọlọ́sọ́ọ̀sì wàhálà dé ọ̀dọ̀ orí ara olúmọ wàhálà dé ọlọ́wẹ̀rí ní bọ́dà wàhálà dé wọ́n jọ ń ṣe méjì ní ẹgbẹ́ àjẹ́ wàhálà dé ọdẹ tí lọ ní ògì ọdẹ lọ ní ọba ṣe ń sọ ọ́nù sọ́rọ́tù fúsì láti Quran chapter forty one verse thirty إن الذين قالوا ربنا الله ثم استقاموا ẹ ráwọn tó ń sọ pọ́lọ̀ wọn ni Allah wọn wá déédéé wọn lọ inú ẹ̀sìn míì ó Islam ó nira inú Islam wọ́n Islam wọ́n inú ni tátànà zalo aléyìí mo yìí tí wọ́n tí wọ́n wá dúró déédéé mọ̀lẹ́ka ọmọ sọ̀kalẹ̀ nígbà tó bá fẹ́ kú nìyẹn àwọn àfààní ìsọ pé alátàká fún wa látàzánú mọ́ páyà mọ́ bànújẹ́ wà á búṣèrò bíléjà náà tilẹ̀ tí kún àdú ẹ máa gbàró òdùnnú pẹ̀lú wípé àlìjánà tá a ṣe ní tá a ti ṣe ní preparation lẹ̀ tá a ti palẹ̀ ṣe ilẹ̀ dèjì tẹ́ bá wá wo àyà òun hadisi abu amuru wakila abi amurata sàábí tó lọ bá nàbí asálàm tó ní kúlílí fílì ìsìláàmì kọ́ọ́lán láásàlù àníwá àdánigáíráka sọ gbólóhùn kan fún mi nínú ìsìláàmù tí mi ò tún ní sọfẹ́lòmíì má àfihàn nìkan kí ni tánàbí wí fún kúlà àmọ́ntù billahi thumma stẹ́kì. àní ó pé gbogbo ọlọ́run ọba gbọ́ jẹ̀mọ́ ẹni tí yẹn bá ń ṣe wáàsí àbá ń gbọ́ wáàsí gbọ́gbọ́ lọ́n gbọ́ gbọ́gbọ́ lọ́n gbọ́ ó dùn sọ lẹ́nu ó dùn gbọ́ létí wà láyọ̀ ọkọjá sísọ lẹ́nu lásán ọkọjá gbọ́ létí nìkan níjọ́ tó bá ṣẹlẹ̀ sí ọ tó o wá dúró déédéé la tó gbà pọ̀ gbọ́lọ́gbọ́ kìí ti gbọ́tọ̀ bá fi ń ṣe wáàsí ah, ẹnu àbá yẹn dùn ọmọ wáàsí níjọ́ tó bá ṣẹlẹ̀ sóhun náà tó bá dúró déédéé la tó gbà pé ní mọ́nì níjọ́ tó bá ṣẹlẹ̀ sí wọn náà tó dúró déédéé la tó gbà pé ní mọ́nì ìwọ́n tọ́já sí wípé ọ̀hún wà admission ọ̀wá radmission látijọ́ yìí ẹnìkan wá sọ fún ọ pé ẹni tó bá ti fẹ́ radmission ọwọ́ ń tọ́kẹ̀ ṣe ni wípé pẹ̀lú àwọn ọlọ́ọ̀jọ́ ìjọ ìjọ ìsọjí lẹ́ẹ̀kan ló lẹ́yìn ẹ̀kọ́ mọ́ bá wọn lọ́mọ lẹ́yìn ẹ̀kan lè dọ̀rọ̀ sí ìgbà tó bá kú síbẹ̀ nǹkan. o ráwọn tọ́já sí pé torí pé wọ́n ń wá agbára wọ́n sì lọ ọjọ́ ẹgbẹ́ oṣó ẹgbẹ́ àjẹ mùsùlùmí sì ni wọ́n o rí nínú àwọn àfáà tí wọ́n ti dé lẹ́sùn tí wọ́n ti délé sùn bí ọkùnrin ẹlẹ́bọ ara àwọn traditionalist ẹgbẹ́ sórí abc ẹ̀sìn bí ọdún mélòó sẹ́yìn tó lẹ́yìn mùsùlùmí àti kírísẹ́nì ẹ̀ máa tara yín jẹ mùsùlùmí ọ̀lẹ́yìn làwọn pọ̀ kírísẹ́nì làwọn làwọn pọ̀ nàìjíríà ọ̀lẹ́yìn máa tara yín jẹ àwọn àwọn àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ làwọn pọ̀ ó ní sèwọ́n yìí wá bá wọn èwo ni erin nǹkan mọ́ mọ́sálásí lẹ́yìn àfà èwo ni erin nǹkan mọ́ sọ́ọ̀sì nílẹ̀ yìí pásítọ̀ ó ní sọ́wọ́ wa ìwọ̀n ìjẹkara ó ní ẹ̀sìn wọlé àti báwọn ẹni mùsùlùmí lẹ́sìn ẹ̀sìn wá dọ̀ wa ẹni kìtẹ́ lẹ́sìn wá dọ̀ wa ó lẹ́sìn wa lẹ́ ń ṣe ṣùgbọ́n àlà fún yín ní nǹkan tẹ́ ń lò. jẹ́mọ́ àṣẹ nǹkan alákọ̀ọ́kọ́ tó lè já wàlì jẹ́nà ní alimán wàlísì kọ́mọ̀ ká gbọ́ lọ́hùn gbọ́ ká dẹ́ dúró déédéé jẹ́ lọ́jọ́ kó wà nínú hadith anabi ọ̀sálà ṣé ẹlẹ́ni tí ń tọ́mọ bíi mithkọ́lù dharra minal iman ìtọ́mọ bíi atom bí ọmọ náà gún nínú gbàgbọ́ òdodo tí bá ń bẹ lẹ́mìí tó bá wọ̀ náà kò ní ra ná gbogbo ọgbẹ tó bá já sí wípé ó ti mú nǹkan míì mọ́ lọ́hùn tá a dénú gbáàyà rẹ̀ ó tún ṣe nǹkan míì lẹ́yìn Allah ọba tó dá sánmà àtìlẹ̀ onítàn ọ̀rà sínú ọ̀nà ni ọlọ́run làwa ń bẹ̀. lórí àlìmọ́ọ́nì wàlísì kọ́mọ̀ yìí àáfàá ní ká lọ ọmọ gbogbo ẹ tó bá fẹ́ sílẹ̀kùn àlùjánnà tí wọ́n ó sì sí fún ọgbọ́dọ̀ nígbàgbọ́ òdodo náà lọ

ó ní mi ò gbọ́rọ̀ rẹ̀ mo wà lùjọ́ ta ló dá lùjọ́ náà yẹn ó ní is created by nature gbóná dá sí ó ní kò yé òun náà. so alimohim ọlọ́run sàwálẹ́ni tí ó wà lùjọ́ náà kọ́kọ́rọ́ alákọ̀ọ́kọ́ ní ìyẹn alìmánu wàlísítì kọ́ọ̀mọ̀ àfààní ẹlẹ́kejì nínú àwọn nǹkan eléyìí tí yóò jẹ́ kí àlìjánà kó rọrùn fún wa òun ni àtẹ́kùwà tàbí kàgbé ní tẹ́kùwà lọ́ọ̀yì bẹ̀rù ọlọ́run ìwọ tó o bá ti fẹ́ wà nìkan náà onídìí ké ni ìbẹ̀rù ọlọ́run ara kọ́kọ́rọ́ tó o bá ti ní eyín kọ́kọ́rọ́ rẹ ṣe ké ni ó ti ń kán ìyẹn ló fà á tọ́lọ́run bá fi ń sọ nípa àlìjánná ní sọ́rọ́tù Maryam aya sixty one dé sixty three ọlọ́ni jannati adinilati wàhádà rahmanu ibadahu bilgoyibi. إنه كان وعده مأتيا لا يسمع فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا ọlọ́run jẹ́ àjẹkẹ́ náà ń bẹ̀rù èyí tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí nòrífù mí ní ìbáàdì iná máa ń ká náà tẹ́ jà ẹni tá a jogún ẹ̀ fún orí ọlọ́run jogún àlùjẹ́ náà fún wa ni iṣẹ́ ìwúlọ̀ kí tó bá lè jogún òwò ti ogún yẹn ọlọ́run ló ṣe kí ni ló fún ọ lógún yẹn bàbá wa ni wọ́n pín ogún wọ́n fún wọn náà ń bẹ o ogún àṣálìjẹ́ náà mọ́rò pèsè rẹ olú hundred years láyé o fi ọ wàá lọ mọ ẹgbẹ́ àlìjánà for countable yà ṣẹṣẹ rẹ wàá kaba yẹn ọlọ́run á ní tílkà àlìjánà tù alẹ́ tí inú rífù mi ní ìbá àdènà máa ń kánà tẹ́kíyá ẹ̀rí àlìjánà yẹn á jogún ẹ̀ fáwọn kan nínú àwọn ẹrúsìn wa àwọn tó bá bẹ̀rù ọlọ́run etí wa ń jẹ́ bẹ̀rù ní nǹkan méjì fílù náà yìí ìtọ́lọ̀ ń fẹ́ ká ṣe ká ṣe odó ní ká jìnà sí ká jìnà sí. ẹlẹ́kẹta nínú kọ́kọ́rọ́ tá a fi sí àlìjánà òun ni àsọ́bùrù jẹ́mọ́ kí la pé o. wájàsá òun bè máa sọ́bàrò jánà táwọn wàhárí rọ. a kò sẹ́nì kankan tí ó wà lùjánà láì ṣe sùúrù kọ́kọ́rọ́ kẹta nìyẹn gbogbo ọtọ́ yẹ pé ìṣòro ṣẹlẹ̀ sí ọ ọ̀ ń wàhálà dé sí ọ o gbogbo àwọn ọmọ tó ń sùn yẹn kán bá ní jí wọn gbogbo àwọn tó dáyà délẹ̀ kán jókòó dáadáa èyí máa dáyà délẹ̀ gbọ́ wá sí èèyàn máa pọ̀rọ̀ ọlọ́run ọba lé èèyàn wà á jókòó dáadáa kálukú jókòó dáadáa bí ẹni tí ń gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run ọba ni wá jáza òǹbẹ̀ máa sọ́bàrò jannatan wá àríyá. àṣẹ́kẹ́yìn ó tó lè wà lìjánà wàjàsá um bìmọ̀ sọ́bàrú àṣẹjánà táwọn wàhárí rọ̀ ẹ̀san tá a san fún wọn látara sùúrù tán ṣe le lèyàn fi ń ṣe tọ́lọ́run sùúrù ló fi wá gbọ́ wàásí tọ́ lọ sí club house tọ́ lọ sílé ọtí tọ́ lọ sílé aṣẹ́wó ọwá gbọ́rọ̀ lọ sùúrù kan ni sùúrù la fi ń kírun sùúrù láàfin afilọ jọyìn ẹgbẹ́ gáǹgì káwa náà máa rọ́ọ̀bù ṣèbọn kan múnú àwọn tó lọ fọ́ báǹkì ìjọ ní ọmọ twenty ọmọ ọdún mélòó wọ́n fẹ́ẹ́ dolówó òjijì nínú àwọn ọmọ tí ń pààyàn kí ọmọ kéékèèké pọ̀ nínú wọn ọmọ sẹ́wọ́n àbẹ̀wò náà mú tó yọ ẹnì kejì sórí nẹ́ẹ̀tì ń gbà yẹn débi pé jẹ́ ń sọ fún ọ ìlú olè ọlọ́mọdé olè mẹ́wàá àwọn olórí tọ́jú olórí dáadáa la ní wàláì tá a bá lórí dáadáa nàìjíríà ìlú olè ní nàìjíríà ọlọ́run ṣàánú wa pọ̀ òjò ń rọ̀ bó ṣe yẹ kó rọ̀ òórùn ràn bó ṣe yẹ kó ràn ṣùgbọ́n àwọn bad managers la ní kòkó torí ẹ̀ mọ́ so petrol torí ẹ̀ sun tọ́lá má fẹ́ bínú sí wa ọlọ́run àbí ọmọ bínú sí wa ọlọ́run tí gbogbo petrol nàìjíríà bá gbẹ gbogbo àwọn góòdù tí wọ́n wà ní nàìjíríà gbogbo rẹ̀ bá gbẹ àfà òjò ọ̀bá rọ̀ fọ́dún márùn-ún àti èmi tí mò ń sọ̀rọ̀ àti wọ́n tó ń gbọ́ mi ibi ọ̀pá sábẹ́ sí wa lá wọ́n láàfà tó ní ìyàwó mọ̀mọ́ rẹ̀ ò ní jẹ díà pásọ̀ tó ní ìyàwó mọ̀mọ́ rẹ̀ ó jẹ bíbélì kò ní jẹ bíbélì kódà kò ní jẹ táì <laughs> táì èso oúnjẹ táì pásítọ̀ <laughs> táì rádaràda kò lè jẹ́ وجزاهم بما صبروا جنة وحريرا àṣé ẹ̀san sùúrù wọn tí wọ́n ṣe náà ni ọgbà àdẹ̀ra àti aṣọ àrírí ọlọ́njẹ́ àwọ̀sọ yẹn irú aṣọ tá a wọ̀ lálìjánà ni sórí aṣọ àlìjánà kò sírú ẹ̀ láyé wọ́n máa ń tú àríìrì bí aṣọ sílíìkì àríìrì ju sílíìkì lọ ṣùgbọ́n nígbà táwọn bàbá wò pé aṣọ tó wọ́n ni tó sì máa ń dán aṣọ tó ń dán gbà yẹn òun náà kẹ̀ fi tú sílíìkì tó yẹ pé ìlú wọn ń tàpọ̀ kú lówó ọlọ́run bá tó ń sọ nínú súrà mi súratul insan òun lè tí mo kọ́ sọ yẹn tọ́lọ́run bá ti ń sọ fún wa níbẹ̀ pé ẹ̀ẹ́rí àwọn ọmọ àlìján náà ẹ̀san tá a san fún wọn látara pé wọ́n ṣe sùúrù òun láti fún wọn lẹ́san ọlọ́run wá ní jánà táwọn wàhárí rọ̀ á mú wọn wọnú àlìjánà bákan náà wọn ò tún wá wọ aṣọ àríìrì ìyẹn ní sọ́rọ́tùlẹ̀ insan tó o bá ti lọ wò ó rí nínú sọ́rọ́tùlẹ̀ insan Quran chapter seventy six láti bí ọwọ́ àyà kẹsàn-án lọ sílẹ̀ ọlọ́run ọba ń sọ àwọn ọ̀rọ̀ yẹn ó ń sọ nípa innama nut'imukum liwajhillah la nuridu minkum jaza'an wala shukura ìyẹn ní Suratul Insan nìyẹn ńgbà tọ́lọ́wọ́n bá wá ń sọ lọ ọlọ́run wá dé àyà twelve ó ní sẹ́ wá ọmọ tí wọ́n wà lùjánná yìí fa wọn tá a fún wọn òun náà ni látara sùúrù tán ṣe láwàá san fún wọn àlìjánná ni pẹ̀lú alari, àlárí ọlọ́njáwa náà wọ̀. jama nínú bomi ní suratu Ra'd Quran chapter thirteen verse twenty-four ọlọ́run bá ní sáláàmù ní alẹ́ ìkọ́n bí máa sọ bárí tán fanìíma ọkọ̀ bá dáa. Ah, ọlọ́run jájẹ́ kan náà àwọn tí wọ́n máa sọ bẹ́ẹ̀ fún lálìjánná tá a bá ti wá wà lìjánà wọ́n mọ̀ wá sálámà sí wa abáràṣe sàlámù aleikum abámujì sàlámù aleikum abátọ́yì sàlámù aleikum àmọ́ wa bọ̀ra wa lọ́wọ́ wọ́n mọ àwọn mọ̀lẹ́kà ọmọ wa sọ fún wa pé sàlámù aleikum àláfíà ọlọ́nkọ́mọ̀ báyìí ìwọ tó lè sọ sàlámù sí lọ́rùn oṣù oríire nìyẹn torí pé sàlámù ò ní sí fún kèfèrí sàlámù ò ní sí fáwọn ọ̀tá ọlọ́run ìbínú ọlọ́run ọba ni ó wà fún wọn sàlámù aláìkùm ìkẹ́ ọlọ́run kó máa bá yín àánú ọlọ́run kó máa bá yín oore ọlọ́run kó máa bá yín bẹ́ẹ̀ máa sọ bàrè tán pẹ̀lú pẹ́yìn náà ṣe sùúrù nígbà tẹ́ wà láyé ẹ ṣe sùúrù ẹ̀ máa ṣe sìnákì ẹ ṣe sùúrù ẹ̀ máa ta tẹ́tẹ́ ẹ ṣe sùúrù ẹ̀ máa búra ẹ ṣe sùúrù ẹ máa jí owó olówó ẹ ṣe sùúrù ẹ ń kó omi tọ́lọ̀ wọn bọ̀ fẹ́. sálámù ní alẹ́ kan bí máa sọ̀bàrì tán fani ó kọ́ bá dáàrú. àfààní tó bá rí bẹ́ẹ̀ fani ó kọ́ bá dáàrú. Ah! mọ́ńdàlá ilé tẹ́ ẹ dé sí ìtọ́kàngún àwọn ẹni rẹ̀ ah ó mọ̀ dáa báyìí o ọlọ́run jájẹ́ kan náà tí wọ́n máa sọ bẹ́ẹ̀ fún tó bá di lọ́rùn àáfàá lára ń tà nídìí nìyẹn asọ́bùrù jama kìlà pé o asọ́bùrù ẹlẹ́ẹ̀kẹrin àtàwọ́bàtù ara kọ́kọ́rọ́ tá a fi wà lìjàn náà òun ni ká máa túbà lọ́dọ̀ ọlọ́run torí kúlù bá ní ádámà kọ̀tọ́ gbogbo ọmọ ànábì ádámà ẹlẹ́ṣẹ̀ ni wá aláṣìṣe ni wá èmi lè ṣàṣe lónìí kọ̀rẹ́ẹ̀tì mi tó bá dọ̀la kọjá pé èmi náà máa kọ̀rẹ́ẹ̀tì ẹ. ọlọ́run bá wá ń sọ nínú alukur'an ilá máa ń tábà wà á mọ̀nà wà á mílà àmàlà wà á mílà sọ́ọ̀lẹ̀ àwọn fàwùlà ayíkàyẹ́dẹ́ kò lóhùnà jannata wà láàyò gbìlàmù náà ṣe ọlọ́ni ẹ̀rí àfahàn tó bá túbà lọ́ọ̀dẹ̀ mi ọlọ́run tó dẹ̀ síṣẹ́ rere ọlọ́run nírú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹ́dí kòló náà lè jáná tàwọn wà àlìjánà wà láàyò láàmú ẹ̀yà ọlọ́ni àdìsábò síṣẹ́ nìkan kan ìyẹn náà tó dúró níbẹ̀ yẹn nínú àwọn kẹ́ni bàfá tí ó lè jáná àwọn kọ́kọ́rọ́ tàbí sí àlìjánà àfáà ní ká lọ́ọ́ máa afáàwà àtọ́ ọmọ àbí rọ̀bá ó ní Ibn Abbas sọ fóun pé aláwùríkà imra'atan min alìlì jánà fàkúlìtù bàlà kọ́lá àdì ilimariatu sauda àtàtì nàbíyà sallallahu alaihi wasallam fàkọ́látì ní asra wà ní àtàkà ṣáfù fàdíhùn lọ́ àlì jama àdìsí lára àdìsí àfáwà àtọ̀ ọmọ àbúrò bá ó níjọ́ kan Ibn Abbas wá pò ń àṣegbà míì àfá àmọ́ ọkọ̀mọ ilé kí ó ní tí ọmọ tó jẹ́ èèmọ̀ sọ ọmọ nǹkan báyìí ó lèmi ọmọ ó ní aláwùríkì aláwùríkà ìmúra àtàmínálì ìjánà jẹ́ kí n fobìnrin kan ọ̀ tọ́jọ́ pọ̀ màlúùjánà ni kọ̀kẹ́ tí ìkú ni ò tí ìjọ wà lùjánà á ọba kí ló pé ọlọ́mọ àlùjánà mo pè ní kí mo pè bẹ́ẹ̀ anábì sallallahu alaihi ló pè bẹ́ẹ̀ ó ní ọ̀dà orí ẹni náà ní áàbì ilé mọ́rẹ́ àtú sàúdà obìnrin dúdú yìí sọ̀rọ̀ obìnrin dúdú yìí àtàtì nàbí yà ọwọ́ ọba sọ pé ìní asọ́rọ́wù wárápá máa ń ṣe ní ọlọ́run làwọn bẹ̀ ọ́ ní ráìsàn ọlọ́run ó ní warapa ma ń sọ òun wàyí ní àtàkà ṣáfù gbogbo àwọn ti jẹ́ warapa tí wọ́n máa tí wọ́n yí lẹ̀ obìnrin dẹ̀ ní pé tí warapa bá ti wá ń sọ òun ara òun máa ń sí àjẹmọ́ ẹ̀wọ̀ nǹkan kò rí ti warapa yẹn rò kíkí lórí rò ìhòòhò rẹ̀ ti ń sílẹ̀ ẹ̀yin obìnrin ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ fún yín fún gbogbo gbogbo bá jẹ́lẹ̀ àtòǹbojú ẹyin ojú rẹ méjì mọ wulẹ̀ yọ ọlẹ tó wọn kẹ ẹlẹ́yà pupa ní bọ ẹlẹ́yà dúdú ní bọ ẹlẹ́yà tó létí ìró ní bọ má fẹ̀yìn ojú rẹ méjì àwọn ń lò tó bá tì kàn tó bá rí pé léyà kan kan tó fi máa gan rẹ òòlù máa rẹ gidi ó ní sọ orómìnrin tí ń yìí sọ̀rọ̀ obìnrin dúdú tó ń wó yìí ọmọ àjẹ́nà ni bí wà díẹ̀ ni pé bọ̀dà wọ́n rù bó ló ṣe jẹ́ àwọn onímọ̀ wùlẹ̀ tí ìbí mi ó ní àtàtì nàbí yà ó wá bá nàbí ìjọ kan fàkọ́ láti wọ́n bá sọ pé ìní asra ó ní sọ orí bó ṣe ń wò mí ìwarapa ó ṣe òun wàyí ní àtàkà ṣáfù ṣùgbọ́n wárápá gan kọ́ ló wá ń dòun jù tó bá ti wá dé òun ó sì ra á lẹ̀ òun ò ní wà conscious tí òun ò fi sílẹ̀ jẹ́mẹ́ àwọn máa wo kọ́sọ́ pé wà nábì ìlú lọ́fẹ́ fi ràn mí lọ́wọ́ ọdíhù lọ àlè fàdíhù torí sí ara àwọn tó bá jó lórí ẹ̀sìn tí dìmáàdì ó bá ti pọ̀jù lọ́wọ́ wọn wọ́n máa sábà wọn mọ́ lẹ́yìn táwọn ẹ̀kùn tó dáa tó bá rí ọ̀tún ah, dáná ilé ìdáná tó bá tọrọ owó yọ́ọ̀kẹ̀ su ṣùgbọ́n torí pé ànábì àsálàm ó ní ádámù pẹ̀lú wọn ànábì náà ò sì dé ẹni orí nǹkan kan ẹ̀ẹ́dẹ̀rí pa ti sọ wípé ẹni yìí tọ́já sí wípé ó ní kànábì ọ̀bẹ lọ́n fún òun wárápá ló máa ń ṣe ànábì wàá rò pé sáà ní lọ́bẹ lọ́n fún á lọ á lọ á lọ á lọ. ó ní wàyí ní ataka ṣáfù àníwà ànábì tí wárápá bá ti ṣe mí ara mi máa ń sílẹ̀ fádìrún lọ àlìbá àbẹ́lọ́n kànábì ọmọ sílẹ̀ mọ́ anabi ní inṣíìtì sọ̀bárìtì wà lákìlì jánà wà inṣíìtì ìdáhùtù lọ àyọ̀ àfíyákì ó ní wa arábìnrin ṣe sùúrù kọ̀ lọ bọ́lọ̀ bẹ́ẹ̀ kó o kú lẹ́ni tí wárápá ń ṣe tẹ́lẹ̀ káfà nímọ̀ràn bẹ́ẹ̀ pé ẹmọ tí ó ṣẹlẹ̀ ẹdúró lẹ́ni tó sì ń ta á ní á wà láì mo ní ọ̀gbẹ́ mi kémi náà ò bá ń sọ ní iléeṣẹ́ fúláwà yẹn kémi náà máa kó igú fúláwà bóde kémi náà ò di mọ́tìbí lọ ní à kíni tí ó wá ṣẹlẹ̀ nínú kó o fẹ́ kan mọ́wùlẹ̀ ṣe sùúrù rárá tó o bá ṣe sùúrù dá ó tún lọ à áńjò àfíàkà ìwà bọ̀ ṣàdúrà tọ̀tọ̀ ọlọ́run fẹ́ni lálàáfíà o ọlọ́run fún lálàáfíà o àlàáfíà ó dé ah olúwarí bẹ́ẹ̀ asubiru ẹ wà ń sàbẹ̀ kí ló ní máa ṣe máa ṣe sùúrù tọ́lá tó ń bá kú láàrin àsìkò kó ọmọ ìbùsí kéfèé kí ni tí ó wàá ṣẹlẹ̀ àáfàá ní kọ́lát aswiru obìnrin yẹn wá ní màá ṣe sùúrù wàlákin ní àtàkà ṣáfù ṣùgbọ́n èmi tẹ́ ń wò yìí àtàkà ṣáfù òun máa ń rí pé aṣọ sílẹ̀ ara òun sílẹ̀ fádùn lọ́ọ́ àlè ọ̀yà náà bẹ́ lọ́hùn anla àtàkà ṣáfà pé kí mímọ́ sí kí ni o kí mọ́ màá kálà mímọ́ sílẹ̀ mọ́ jẹ́mọ́ kí lẹ́mọ̀ tó gé fọ́ ọ̀bá wọn tú ṣe kí ni o ó ti sàbí mélòó báyìí ní ìsìn sàbí méjì tú ti gé fọ́ kí ni tí ó wàá ṣẹlẹ̀ àfáà ní anabi sallallahu alaihi wasallam fada alaha anabi wàá bá a bẹ lọ́hùn ó ní wọ́ọ́ lọ́hùn arábìnrin yìí ó ti gba kádàrà wárápá rẹ̀ ó máa ṣe lọ. ṣùgbọ́n èyíkéyìí wárápá tó bá ṣẹlẹ̀ sí ọlọ́run má jẹ́ kí ìjáàbù rẹ̀ ó máa sílẹ̀ wọn lájọ ara ìbí wárápá ṣe wò ó mú ìjáàbù ó bu ara rẹ̀ ìjáàbù ó ṣe kí ni ó bu ara rẹ̀ bí àwọn tàná ṣe rí nìyẹn àáfàá nínú kọ́kọ́rọ́ tó tún sí àlìjánná àlẹ́ ìlmù jọmọ́ kìláfẹ́ o kéèyàn lọ wá mẹ́sìn àáfàá nítorí pé ànábì àsàlẹ́gì máa ń sálákà tọ́rí kan yẹ̀lítẹ́mísù fi ilman ẹni tó bẹ ilé la ojú ọ̀nà kankanlẹ̀ táwọn èèyàn ń gbà tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ń bẹ̀ sàhálà lọ́wọ́ làwọ́ tọ́rí kan ìlàlìjánà àṣẹ́rú onítọ̀ ọlọ́run sì ọ̀nà yẹn nírọ̀rùn fún láti gbà lọ́nà àlìjánà ọlọ́run káwa náà ò lè máa rí rẹ́wọ̀n àáfàá ní lábala àlẹ́ ilmu ọ̀nà wo ni alẹ́ ilmu ọgbà jẹ́ miftahun lilijanna gbogbo tá a mọ̀ sí nínú islamu bẹ̀lẹ̀ ilmi ni pẹ̀lú mọ̀ ni ìmọ̀ ló ládì ní ọgbọ́n ògbé ìmọ̀ ló ládì ní ọgbọ́n ògbé àwọn bàbá wa nílé tí wọ́n bá ń dá wọ́n mọ̀ sọ fún ọ pé kò sí bó o ṣe fẹ́ sàdínì tó ní wá wọ́n jẹ́ kó yé wa pé kékeré ni mùsùlùmí ti máa ń kọ̀ mẹ́ẹ̀ lásọ̀ ìtàn pé lásọ̀ ní gbogbo àwọn gbólóhùn tá a máa wí ọkà fatia ọkà táyà àdúrà rúkú àdúrà fìdú wọ́n ṣe ń pè rún àdúrà tá a bá fẹ́ jẹun àdúrà tá a bá fẹ́ sùn àdúrà a fẹ́ mumi a fẹ́ sí gbá gbogbo tá à ń kọ́ ọmọ kékeré yẹn mùsùlùmí máa ń kọ́ láti kékeré yẹn lànàbí sallallahu alaihi ara ọ̀nà tí màá tó máa ń fi jẹ́ kọ́kọ́rọ́ tí máa fi jẹ́ sábàbí yíwá àlùjánnà níjọ́ tí wọ́n bá ti kú ládàámọ̀ ó tàn wá máa bọ̀ nínú sàárè níjọ́ tí àwọn ọmọ kéwò rẹ àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ kéwò nìlọ́pọ̀ mílíọ̀n níjọ́ tí wọ́n bá tó kú tán tí wọn ò tó kọ́ra àwọn kéwò mọ́ ní ládò tó ní wá bọ̀ bàbá ní má dùn lárọ́ bí ọlọ́mọ àdìsàn wọn lẹ́sàn-án rí ọlọ́run lọ́mọ irú aláàtì tí ọmọ ọrú àkáǹtì wọn jojúmọ́ ẹ wo iye àwọn ulúùfù àwọn àìmọye ẹgbẹ̀rún tí wọ́n ti kọ́ lẹ́kọ̀ọ́ táwọn èèyàn náà tó wá ṣe kí ni ká tó ń kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ táwọn èèyàn náà tó wá ṣe kí ni kó tó dé lórí irú àwa yìí bóyá ọlọ́lọ́mọ irú sẹ́ẹ̀tì bóyá ọmọ akéwò twenty àbí ninety eight làwọ̀ ẹ wo iye àwọn ti kọ́ lẹ́kọ̀ọ́ ayé ẹni tó bá wá jẹ́ pé ìmọ̀ ó tún fi ń kọ́ èèyàn ó tún àáfà lẹ́lẹ́ karùn-ún abẹ́lẹ́kẹfà ni nínú tó lè já wà lìjánà tó jẹ́ miftahu lìjánà òun ni kìyàmù láìlì jẹ́mọ́ fi làbí náà fi lọ òru ṣe rí náà fi lọ òru ara ń ta máa já wà lìjánà ni ọlọ́run ọba ń sọ ní sọ́dọ̀tún sájídà Quran chapter thirty two verse sixteen to seventeen ọlọ́run tàbí ajá fáájò náà ó bò ó mọ̀ á ní ìlú mọ́tò yad'una rabbahum khawfan wa tama'an wa mimma razaqnahum yunfiqun fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yunin jaza'an bima kanu ya'malun ọlọ́run ní sẹ́yìn ráwọn ẹni ọlọ́run ọlọ́run jẹ́ ajẹ́ kan nù wọn tàtàjáfáàjù ní wọ́n bù wọn nílẹ̀ mọ́tọ́ ọjọ́ yìí wọ́n máa ń gbé ẹ̀gbẹ́ wọn jìnnà síbùsùn tó bá ti di lóru wọn èyí máa ń sun oorun àsùnpìyẹ wọ́n á wá jí káófán wà tọ́mọ́ lẹ́ni tó ń páyà ọlọ́run lẹ́ni tó ń ràn kàn sóore wà mí máa rọ̀ ṣàkọ̀nà ohun yóò ń fi kó o. àáfàá nírú àwọn tá a tó wá ń sọ yìí nítọ́lọ́run bá lékè ọlá tó bá fún wọn wọ́n tó máa ń nà nínú àrísìkí ó nǹkan méjì wọ́n á jí lóru wọ́n á gbẹ́gbẹ́ wọn jìnnà síbùsùn wọn ìwọ̀nba tọrọ kọ́bọ̀ tán bá ní ìwọ̀n èsà wọn ọlọ́run wá ní fàlà ta'alamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yun min qurrati a'yunin ṣé ẹ wá rẹ̀mí kan ọ̀mọ́ tọ́lọ́run fi pamọ́ fún nínú àwọn obìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ lálìjáná ọlọ́run kìnnà fílà òrùka kínni àwọn obìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ jazaa'an bima kanu ya'malu ọlọ́run ní tán sí ẹ̀san ní ọ̀mọ́ jẹ́ fúnṣẹ́ tí wọ́n ṣe Afa níṣẹ́ rí ká máa ṣe náfìlà òru ara kọ́kọ́rọ́ ni o wa n'inu hadith ọlọ́run funra rẹ̀ gangan Allahu binafsihi wàbídáàtì wàbí kùdùsì yàtì ọlọ́mọ wa sánmà tó súnmọ́lé ayé bó ní ṣe máa ń wá kàmáyẹ̀lì kùbíjà láàlì bó ṣe kí n fún ta ló fẹ́ wàsọ kí n fún kí n fún ọkọ mi wàsọ ta ló fẹ́ tọrọ oore ká fún lóore ta ni ọ̀fà burú kágbá burú jìnnà sí kálukú ṣe gíni ó ti sùn jọ náà tó bá jẹ́ pé àwọn pagulu pagulu pagulu pagulu pagulu pọn àwọn kèfèrí náà bá jí lóru tó wá ní pé bàbá o bá mi dèmọ́lẹ̀ dèmọ́lẹ̀ dèmọ́lẹ̀ dèmọ́lẹ̀ gbogbo àwọn ọ̀tá alẹ́ ayé òun tí òjò ń wò rí mi ẹ̀ dé wọ́n ní orúkọ kínní kan ní agbára ẹ̀jẹ̀ kínní kan àáfà tẹ́pọ̀ òun lọ́ba jí ọlọ́run lè gbàdúrà rẹ̀ ẹ̀gbọ́n tí mò ń sọ yé tọ́ba já sí pé pagulupagulu pọn asumánòtì asumátàábà atọ̀mátàábà tẹ́pọ̀ òun lọ́ba jí ọlọ́run tó bá ń bẹ lọ́lọ́run lè gbàdúrà rẹ̀ ìyẹn nìkan tó wá kọ́ gbogbo àwọn tí ń dájú tí ń dàrún mọ́jú nítorí ọlọ́run lóru ọlọ́run wàá padà ṣe wọ́n dẹ́ntí ọmọ gbádùn nínú àlìjànnà náà jazaan bima kanu ya'malun yóò máa jẹ́ odidi ẹ̀san fún tí wọ́n gbélé ayé ṣe àáfàá lára tó tún sí àlìjánná òun ni àdáwùl fàrọ́ọ̀yì àwọn tó bá jọ̀ràn yẹn ẹ̀sìn kéèyàn máa ṣe ìrun kíkí kéèyàn ò kí lásìkò ààwẹ̀ kó bá gbogbo àwọn zaka ẹ̀ ń bá lówó lọ kó yọ zaka ẹ ń bá lágbára kó lọ hajj àáfàá ní gbogbo eléyìí ẹni tó bá ti já sí wípé ó bá ń ṣe ọ̀ràn yẹn ẹ̀sìn tí ọ̀fọ́ yẹpẹrẹ mú àwọn súná ẹ̀sìn ara àwọn tí ó ṣílẹ̀kùn àlìjánná ni àáfàá lára tí ó ṣílẹ̀kùn àlìjánná ọ̀kan nínú ẹ̀ ni àsídíkù wàlà àmánátù fìtìjárọ̀ kéèyàn ọjọ́ lódodo àtẹn tó ṣe fọkàntán nínú kíni nínú káràkátà nínú àdìsí Abu Sa'id al-Khudri radiyallahu anhu anábì sọ báyìí wípé ẹ rí àtàjírù sọdúkù ẹni tó jẹ́ olùrà olùta tọ́jọ́ lódodo ọ̀rọ̀ rẹ̀ ó dà gẹ́gẹ́ bí alamínú máa nàbí yìí ó dà bí ẹni tó ṣe fọkàntán kan sáwọn anábì ọlọ́run tó ṣe fọkàntán wàsídìkìn tó tún jẹ́ èèyàn wàṣúàdà tí wọ́n tún jẹ́ ẹni tọ́já sí pé wọ́n fẹ́ kúkú ṣẹ́yídí ìta fẹ́ lò ń bi eléyìí òun ni pé kéèyàn ọmọ sòdodo nínú ọ̀rọ̀ kó sì wà consistent lórí ẹ̀ kéèyàn ọmọ lámàánà kó tún wà consistent lórí ẹ̀ ara tí wọ́n dé èèyàn wá lùjẹ́ náà ni. àfààní lára rẹ̀ lára nǹkan tó lè mú èèyàn wọ àlìjánná òun ni gbólóhùn la ilaha illallah tàbí kéèyàn tó fáwọn ọmọ ìyá rẹ̀ kún la ilaha illallah wahdahu la sharika lah dé parí ṣùgbọ́n èyí tó tá a bá lè máa ṣe la ilaha lọ́pọ̀lọpọ̀ gbà àròrè ọ̀dọ̀ ọlọ́run àáfàá nítorí pé ti wà nínú àdìfẹ́ anábì àsálàm pé man qala la ilaha illallah mukhlisan dakhala li janna ẹni tó bá wí gbólóhùn la ilaha tó ń wí nítorí tọlọ́hún gbólóhùn kan tó yẹ pé tán bá kó sí orí òṣùwọ̀n kan wọ́n wá gbé ayé àti tí ń bẹ́nu ayé sórí òṣùwọ̀n kan gbólóhùn yẹn máa tẹ̀ wọ́n rì yóò jù wọ́n sínú òkun ni. ìyẹn nìkan tó kọ́ gbólóhùn la ilaha illallah yìí òun ni gbólóhùn tó lọ́wọ́ máa fi rán gbogbo àwọn ànábì ọlọ lànábì ṣe ní ìgbé alẹ́ ń tọ́ bá sọ́kàn tó pé torí tọ́lọ́hùn ni ó dájú yóò wà lùjọ́ náà àwọn sàbẹ wa ń bẹ̀rẹ̀ wà mọ́ ìkíláàsù wa kí ni túmọ̀ pé káwí nítorí tọ́lọ́n ànábì ni kò le òun náà ni kó já sí pé anta hajiza wa an maharimila kọjá sí wípé gbólóhùn láìláìlàlá yóò hàn náà rẹ kó mi gbogbo tọ́lọ́ bá ṣe léwọ̀ láìláìlàlá ò ní lè mutí láìláìlàlá ò lè máa kírun lásìkò láìláìlàlá ò ní máa ṣe sìnà láìláìlàlá ò ní máa wóbi olómi láìláìlàlà ò ní máa mú nǹkan ní nǹkan àti gbogbo nǹkan tàbá tó ń gbọ́ sí gbólóhùn yẹn ni ó jẹ́ èèyàn máa ṣe tọlọ́hun ọba àlékè ọlá kọlọ̀njá soríire àáfàá lára kọ́kọ́rọ́ èyí tá a fi máa ń wọ àlìjánná òun náà ni alahajju alimabirur ájì tá a ṣe ń torí tọlọ́hun tá a dẹ̀ ṣe dáadáa torí pàànàbí wa muhammadu sallam ó ní alahajju alimabiruru láìsàlàwú jazaan. ìlàlìjánà kò sí ẹ̀san kankan téèyàn gbà níbi ájì tó ṣe ju wípé kí ni lọ àlìjánà ni ọlọ́run sì gba nǹkan yẹn lọ́wọ́ ẹ̀ kọ́lọ́n kó fàá náà ṣe kò ń gẹ́. bákan náà àáfàá jẹ́ kó yé wa pé ara ń tó tún fi sílẹ̀kùn òun náà ni ìtọ̀ àmù kọjá sí pé àwọn tí ò jẹ àwọn tẹ́bi ń pa kámọ̀ fún wọn ló ń jẹ mélòó ló ń ṣe bẹ́ẹ̀ náà tiwa tọ́ ọba rẹ nìkan ẹjọ́ yálégbé ẹjọ́ ń gbénu lé òní ìyàwó rẹ̀ ọ̀dáná bí àbí ijọ́ mẹ́ta sẹ́yìn orí pé gbogbo kíṣìnì wọn ti ló ṣe ni ló dry gbogbo pọ́ọ̀tì wọn wọ́n ti fọ̀ wọ́n ti kó ńlẹ̀ kíṣìnì wọn náà ṣe kíni ó gbọ̀lídé ni wọ́n bá fún wọn lóúnjẹ ara ṣẹ́ àlìjánná ni tó ti wa nínú hadith imáàmù tọ́bání imáàmù tọ̀bùrání àfáàní nínú tó tó jẹ́ kọ́kọ́rọ́ èyí tá a fi wọ àlìjánà àlìjíádù fi sabilillah wàtújáìdúnà fi sabilillahi bí àmúwálìkún wà àǹfùsìkún dàlíkún ọkọ̀ ìró ńlá kan nǹkan tó ń ta àlámú. sẹ́ni gbogbo àwọn akẹ́kọ̀ọ́ kan táwọn afáàmú wáyé wọ́n fẹ́ ká mọ̀ pé ní ó jẹ́ àwàlùjánà ni. ọlọ́run já gbogbo ẹni tó bá já sí wípé ìjọsìn rẹ yálà ó ṣe ájì ni ó yọ sàká ni tí ò ti ṣe àrí torí pé ṣe ráhùn mówó ṣe àrí máa fẹ́ wọ̀ ni alówó yìí tó ọmọ kí ṣe àrí mi wọ tiwa ọlọ́run já lára fi máa ẹ ń máa gba àwẹ̀ ó kéré gba àwẹ̀ mẹ́wàá lóṣù tá a bá wo àwẹ̀ súnà tí ń bẹ lóṣù inú kọjá mẹ́wàá àbí mọ́kànlá monday tuesday monday thursday tẹ́ bá sí mẹ́jọ lọ́jẹ́ ní kíni oṣù then thirteen fourteen fifteen ó depend ìgbà míì ó lè bẹ̀rẹ̀ saturday lápẹ̀rẹ̀ kó mú saturday sunday monday ọjọ́ kan ti wà ní súnà tẹ́lẹ̀ ọjọ́ méjì àáfàá ní gbogbo ẹni tó bá ti wá ń gbààwẹ̀ yìí ilẹ̀kùn kan bẹ nínú àlìjánná rọ̀yánù lóókọ tí wọ́n ń pè àwọn aláàwẹ̀ nìkan àwọn ni wọ́n gba ilẹ̀kùn yìí o fàyídáàdà kọlà áàkìrù um àáfàá lẹ́ni tó kàn nínú àwọn èèyàn yìí tó bá ti lè gba odidi nǹkan yẹn nínú tí ó wàá padà ṣẹlẹ̀ sí òun ni pé wọ́n ti nílẹ̀kùn ilẹ̀kùn àwọn tó ń kírun rè ilẹ̀kùn àwọn aláàwẹ̀ rè rọ̀yánù náà máa ń pita láàwẹ̀ yẹn tábà ti wá wọlé ògúnlé kọ̀ ọlọ́run yẹn tilẹ̀kùn pa ẹyin ọlọ́run èmi máa ń tìlàwọ́ àpọ̀ ọlọ́run mm, kì í sọ̀nà tiẹ̀ lélẹ̀ èmi máa ń ṣe sàárà mm, mm, kì í sọ̀nà ẹ̀ àwọn aláwẹ̀ nìkan àáfàá ní fàlámúyẹ́dí húlmínú àhàdùn ẹnìkankan ò tún lè gbàlẹ̀kùn yẹn wọlé mọ́ ju àwọn tí ń gbá àwẹ̀ súnà yẹn nìkan lọ àtàwẹ̀ ọ̀ràn yẹn tá a bá mójútó àwẹ̀ ọ̀ràn yẹn tá a tún wá fáwẹ̀ súnà kún ọ́ dájú lọ́dọ̀ ọlọ́run kó o máa gbà níjọsìn lọ́wọ́ wa àdífì yẹn ìmáàmù Bukhari àti Muslim àwọn náà gbà wá nínú rìwáyà mi ìtafà wa Abu Huraira ní mọ́sálásí ìmáàmù ahmed àwọn àfáà ní ìsìnàbí ẹ̀ lálàáfíà anábì ní sẹ́ẹ̀rí àṣìyàmù junna wahisnun hasin minan nar ó ní sẹ́ẹ̀ ráwẹ̀ gàgá ni ìdáàbòbò ni nínú náà ó sì tún jẹ́ odidi ìsọ̀ tí ò ní jẹ́ èèyàn wọná lọ́dọ̀ Ọlọ́run ìwọ tó o bá rí i pé o láìkì oúnjẹ díẹ̀ máa fa àwẹ̀ kọ́ra tó o bá lè gba monday thursday tó o bá gba monday o tún lè já thursday platode tí ń bọ̀ ó tún jẹun ní monday ó tún gba thursday ọ sàmọ́ sí ní kí ni ìpàsípayọ sàmọ́ gba àwẹ̀ kan lọ́sẹ̀ tọ́ tún á rí i pé ah, àwẹ̀ kan lọ́sẹ̀ àwẹ̀lẹ̀ yà jáwẹ̀ mẹ́rin lóṣù ah, èyí tó gbẹyọ kan láàrin one to ten tó gbẹyọ kan láàrin ten to kí o twenty tó bẹ́ẹ̀ kan láàrin twenty one to kíni o to thirty tí ẹ̀ bá lè mọ̀ ìgbà rẹ̀ mẹ́ta náà lóṣù ó tún da wọ́n kàn fún odidi oṣù kan sí kíni o òfìsìn lọ́hùn àáfàá ní ká mójútó ara tí máa ń jẹ́ kí ara kọ́kọ́rọ́ táì sílẹ̀kùnú àlùján náà tá a fi wọlé òun nìyẹn àáfàá lára ń tá a tún fi sílẹ̀kùn àlùján náà àlìbòkáwù mẹ́nìkàṣíà ti là ìmọ̀ sọkọ́ fún bẹ̀rù ọlọ́run àfà ìmọ̀ sun ẹkún fókìlà pé ìbẹ̀rù ọlọ́run nínú òbí tá a ní problem ọlọ́run kó fún wa ní mọ́ ní òdodo àwọn èso kó bẹ̀rù ọlọ́run mọ́ á gbọ́ wá sí ojú wa máa dá kò sẹ́kún à ń tìlàwà kùránì kò sẹ́kún lẹ́yìn lónìí ntẹ́yìn lè sọ gbogbo ah, wo fídíò fídíò táwọn tó ti ṣe fídíò tí wọ́n ń gbádùn ọ̀lẹ́ ọmọ ti tàǹbà ọmọ yìí mọ̀ ti kú yọ̀ọ́ máa sọ fún torí fídíò fídíò táwọn tó ṣe fídíò ń gbádùn tiwọn tàbí kọ́ máa sọkún nítorí pé kò tí ì róúnjẹ jẹ tàbí kọ́ máa sọkún fún nǹkan ilé ayé ká máa sọkún bẹ̀rù ọlọ́run ara tí ó fi sí àlìjánà fún wa ni torí pé tiwa náà àdìsí anábì sàlám pé ojú méjì kan ń bẹ iná ò ní fọwọ́ kan wọn ojú tí náà bá fọwọ́ kan ibo náà ń lọ àlìjánà ni àìnú ń bá tààtì fi sẹ̀bí lìlá ojú tó jẹ́ pé ojú ọ̀nà ọlọ́run ló ti ń sáìsùn tí ó sùn nítorí àwọn mùsùlùmí wàhálà ń bá káàtì la ojú tó ń sunkún bẹ̀rù ọlọ́run irú ìjọ tí ibnu Mas'ud ka Kùránì fanabi sallallahu alaihi anabi bú sẹ́kún táwa náà bá ń tiláwà àbá ń gbọ́rọ̀ ọlọ́run àbá rí nǹkan àmì ọlọ́run ó yẹ ká tiẹ̀ máa gbìyànjú àti sunkún téèyàn bá lè máa sunkún bẹ̀rù ọlọ́run tí èsì ẹ̀kún sí àárí mi onítọ̀hún wà lìjánná ọlọ́run sí àlọ́mọ àlìjánná o àáfàá ní nínú kọ́kọ́rọ́ àlìjánná sẹ́yẹ tó mọ̀ ẹ̀yà dátúlẹ̀ mọ́ríìdì mímọ́ lọ bẹ aláàárẹ̀ wò sẹ́yìn pátá táwọ̀ kàkún nìyẹn ẹni tára rẹ̀ ọ̀yá tó fi kú àlọ́ bẹ̀ wò ó lè ní sàárà sóhun ẹni tára rẹ̀ ọ̀yá tó fi di kiriyó táwọn pásítọ̀ fi lọ́ọ́ bá lọ́sibítù tí wọ́n ra mílíìkì fún wọ́n ra bọ́ǹfìtà fún wọ́n san hospital bíìlì ọwọ́ àdìkèfèrí àwa wa ń járí mọ́nú àfi kọ́ lọ́wọ́ forí jẹ wa gbogbo ẹni tá a bá ti rí pọ́rẹ̀ nínú wa ẹja lọ́mọ sálámà síra wa anábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní sẹ́ rẹ̀ ń tọ́ba ó ní mọ́ni ádámà rí dán áúzára àkànfìláyì náà dáwù mọ́ná dín bí àǹtìbútà wàtọ́ba mọ̀mọ́ṣáká wàtàbà wáta mínà lè jánàtì mọ̀nzílà ó lẹ́ni tọ́ba lọ ọba láàárẹ̀ kan wò àbọ̀ lọ ẹ̀tún ànábì tó wá fi fọ́múlà kejì kan àbí záárán àbí zaaro ahan fìlà abọ́lọ́ ṣe ziaro sọmọ ìyá rẹ̀ àtẹ́kẹ́ ìsẹ̀ntara rẹ̀ ọba yánì kan la máa lọ ọbẹ̀ wo ẹ̀mí èèyàn kẹ̀lé lọ tí náà fáyì ti o wàhálà ẹ̀ kéèyàn sí àlámú two hundred ọwọ́ ọmọ two hundred náà lọ ọ̀rẹ́ àbọ̀ salamu aleykum afa wàhálà ẹ̀ ọkàn yín mọ̀kàdùn kékeré má pè yín lórí fóònù ó wù mí kí n rí yín báyìí ẹgbẹ́jọ́ mẹ́ta gbogbo ilé ńkọ́ àáfà kan ti ṣe bẹ́ẹ̀ sí mi rí wàhálà ẹ̀ kò sì pè mí ó sì wà bá mi ó lọ́kàn mi kẹ́ ń fóònù kẹ́ni kó wọn wá sálámà sí mi kọ̀dẹ̀ lu ìṣẹ́jú mẹ́rànù sí mẹ́wàá lọ ọ̀dẹ̀ padà ó ní kó wò kẹ́ àsálámà sí mi náà ni ah wàhálà inú mi dọ̀gbìn èmi náà ò sì rántí mi yóò tàn máa lẹ́jọ́ ọmọ ìyá gan kún kéèyàn ọmọ abẹ́rẹ́ wọn wò mo ní wá bẹ́yìn wò náà ni o kìí sì torí pé <laughs> èèyàn lọ lásìkò tí ó bá àmàlà mo ti mọ̀gà tí máa ń já àmàlà <laughs> two thirty ni àmàlà tí sì máa <laughs> àmàlà gidi wọn ọlọ́mọ ni ó fẹ́lẹ́ díẹ̀ mo sì jẹ́rìí ẹja odò ní kíni o iná máa ń sè jọ sunday wọ́n wá lọ ní two thousand àsìkò bọ́ lọ́wọ́ sì ṣe wọn ò bá sí ilé àbí bọ́ lọ́wọ́ sì sọkúdà tí wọ́n ṣe kíni o tí wọ́n ń jẹ ó pàdánù ọ̀nà méjì ó pàdánù àmàlà àti kíni o àtẹja odò ó tún pàdánù ládàá àáfàá ní pé ẹnitọ́ bá lọ́ọ́ bẹ aláàárẹ̀ wò ló sọ bẹ́ẹ̀ nínú bẹ ọmọ ìyá kan wò ọmọ wa pè a tiẹ̀ dá máa ìgbésẹ̀ tó o gbé yìí ó mọ̀ dáa pọ̀ o kó o tó wáá fi àlùjàn náà ṣèfàjẹ kó o fi ṣe lé láéláé ọlọ́run ṣètìwá náà bẹ́ẹ̀ ìmáàmù Tirmidhi àwọn náà gbà wá. nínú rìwáyà míì téèyàn bá lọ bẹ aláàárẹ̀ wò láàárọ̀ màlẹ́kà seventy thousand ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin ni wọ́n máa ṣàdúrà fún tí wọ́n máa tọrọ àforíjì fún tó bá jẹ́rọ̀lẹ̀ tílẹ̀ ó máa ń jọ́ kejì ẹja máa bẹ̀ra wa wò ala ẹ̀ńtọ́ bá ẹ̀ńtara ya ọ̀yá ká lọ sálámà sí ẹ̀ńtara rẹ̀ yá náà tá a ti rí ti pẹ́ ká lọ mọ̀ wà láàfin ara wa ara ń tẹ̀sìn kọ́ wa nìyẹn àáfà lára kọ́kọ́rọ́ àlìjánná òun náà ni kàfá látùlìyẹ tí mímọ́ tọ́jú ọmọ òrukàn ọmọ òrukàn ọmọ òrukàn ní Islam lẹ́ni tí bàbá rẹ̀ ti kú ká máa mójútó wọn bákan náà irú àwọn obìnrin tó tún jẹ́ ìyá wọn àwọn opó àwọn obìnrin tó jẹ́ wídò ká tó máa mójútó àwọn náà ara ń tẹ̀sìn tó pè wá sí ni nínú àdìsí sálù ọmọ saad radiyallahu anhu ó ní pàtàkì sallallahu alaihi wasallam ó ní ana wà káfílù liyatimi fil janna àkádà wà aṣáárọ̀ bí sàbábá ti wà lóòótọ́ wà farajà bainahuma ó lànàbí ní èmi àtẹ́tí tọ́jú ọmọ òrukàn ànàbí wàá mú ìka àárín àti ìka ìfàbẹ́là ó ní bá a ṣe wà lálejò náà rè bá a ṣe wà ànábì wa ṣe kí ni o ó tú ìka yẹn ká ọlọ́ọ̀bá ní kí ànábì wa mọ̀ ń lọ sọlá ọlọ́sọlá. àáfàá ní gbogbo àwa tá a jẹ́ àlùmọ̀ ẹjẹ́ amójútọ́rọ̀ àwọn ọmọ òrukàn kán mọ́ bá àdí tọ́ọ̀gì sí alọ́rùn ọmọ tá a kọ́ ní òsè kí ni ní òjìlé tá a fọ́ ta kán mọ́ dọ́mọ àlè Islam kán mọ́ jẹ́pá wọn ni wọ́n á kírun tí wọ́n á mọ sàbàtà wa mọ́sálásí tí wọ́n mọ sàwa ní fóònù àwọn ọmọ òrukàn wọ́n torí pé wọ́n kó o bí wọn tọrọ kọ́bọ̀ lọ́ba ní ìwọ náà ná lọ́mọ òrukàn lórí ọgbà ládàá. àáfàá ní mímọ fati ìlìjánà bírù wàlídẹ́ ara àwọn kọ́kọ́rọ́ ta ìsílẹ̀kùn àlùjánà ní màá sí dáadáa sóbì ṣe dáadáa sí bàbá àti màmá rẹ má ṣe sí ọ wọn má jágbe mọ́ wọn má sọ ohun tí ọ máa bà wọ́n nú jẹ́ ìyẹn làáfàá ṣe ń sọ nínú tírà rẹ̀ wípé wálìlíwálì dẹ́yìnì fàlà ó ní wálìlíwálì dẹ́yìnì fàlà tẹ́ni àríwú mọ́ àbàdà àáfàá ní sórí bàbá àtìyá rẹ̀ ò gbọ́dọ̀ bú wọn ò gbọ́dọ̀ ṣe sí ọ̀wọ́n kọ̀bí rọ́bà yá ká sọ gírọ̀ gọ́ èrò mú fàtẹ́mẹ́ni kọ̀dìrọ̀ báyà kásọ̀gìrọ̀ gọ́ìrọ̀ mọ̀ ń fatini ṣèbí wọ́n rí ọ láti kékeré níjọ́ tí wọ́n ègbọ́ yẹn lẹ́nu rẹ níjọ́ tí o tí ì dá kan mọ̀ àwọn náà tọ́jú ẹ gbogbo ọmọ tó bí báyìí lè ń ṣépè fún ọ̀rọ̀ rẹ̀ ò lè tó wájú ọ lọ gbogbo ọmọ tọ́já sí pé ń tako àṣẹ òbí ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀ ò lè tó wájú ọ lọ lẹ́yìn tóbi rẹ bá ní ọ̀takùtọ̀ lọ́hùn òní tẹ̀ láṣẹ wọn tí wọn ọba ti ní ọ̀takùtọ̀ lọ́hùn ọ̀ràn yẹn ni ká máa ṣe dáadáa sáwọn òbí wa àáfàá wa Muawiya ọmọ Jahima ó ní sẹ́ rí Jahima yẹn já ìlànà nàbí sallallahu alaihi wasallam ọlọ́wàsọ́dọ̀ ànábì fàkọ́lá ní yàrá òṣùlà rẹ̀ lójú sí ọlọ́wọ́n bá àròdìtú wa náà gúúsùwà mo fẹ́ lọ jagun wàkọ́dí jíìtù àstẹ̀ṣírúkà mo ní kí n wá fọ̀rọ̀ tó ọ létí ni kí n wá gbàmọ̀ràn ẹwà àwọn sàábé lónìí àwa máa ń rò pa agbọ́n a máa dá nǹkan sí àìgbàmọ̀ràn ó ní mo ní wá gbàmọ̀ràn ni kí lè fẹ́ advice mi anábì ní sọ onímọ̀mọ́ oníbẹ̀rẹ̀ ni oní falsim a ọyà lọ́dún mọ̀ padà sọ́dọ̀ ìyá rẹ̀ kíá báyìí náà lè já náà tà táàtàrí jìláyà sọ́ràlì jẹ́nà tó ń wá lójú ogun ìgbólọ́wà àbẹ̀ ìṣiṣẹ́ ìyá rẹ̀ ni ìmọ̀ọ́mù náà sáyé náà gbà ìtasáfẹ́ ló ń bẹ̀ ìmọ̀ ṣe dáadáa sóbì ara kọ́kọ́rọ́ tí wọ́n fi ń ṣí àlìjánná ni gbogbo ẹni tí ọba ti wá rí ọ̀nà òbí ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ lè mọ́ jásá àlìjánná lára rẹ̀ binahul masajid watatohiru ha kéèyàn máa kọ́ àwọn ilé ọlọ́run tí ṣe mọ́sálásí kódà nínú rìwáyà kan kọ́mọ̀jù ìtẹ́ ẹyẹ lọ jẹ́ máa sá mọ̀ tẹ ẹyẹ séèyàn lè kọ́lé bíi tẹ ẹyẹ kó lóun kọ́lé àṣé ẹni tó bá kọ́ mọ́sálásí mọ́ńbà náà lè láàyè masjidan wàláwókà mọ́fàásì tọ́yì kódà kọ́mọ́ jù tẹ ẹyẹ lọ bàná lọ́ọ̀wù làwọ̀ báyìí táwọn fèlè jánà níbòmí ìbánà lọ́ọ̀wù làwọ̀ kọ́sọ́rọ́ ìjánà onítọ̀hún ọmọ sóríire wọ́n wàá bá ní kọ́lé ńlá fún un nínú bòmíì kọ́sọ́rọ́ pálásì wọ́n bá ní kọ́ ààfin ńlá fún un níwájú ọlọ́run àti gbogbo àwa náà tọ́lọ̀ ń bá ní alówó lọ́wọ́ ìjàmọ́ ìjà lánìyàn pa akọ̀ mọ́sálásí mo ń sọ fẹ́ẹ́ nìkan jẹ́ òní tó bá lọ́wọ́ àwọn bàbá Ansaru Deen ara ibi táwọn Ansaru Deen ti lọ nìyẹn àwọn bàbá yẹn wọ́n dáwó tiwọn jọ wọ́n fi ń ṣe kínni ọlọ́run lọ́mọ mọ́sálásí ànsárùdín tó wà ń bàdàn nìkan alọ́sìn ìnáwó kan lóògùn sí tó bá dúró sí ànsárùdín tá a lò ó tún ní ọ̀lù wọn náà ti kọ ní eighteen kínní kan náà ti kọ wọ́n dẹ̀ tún pílánì ọ̀lù wọn. ṣe báwa nǹkan mọ́sálásí jáńpé jáńpé àlùsí káàkiri ni táwa bá rí lẹ̀ ní ìsìn ilé epo láàfin kọ́ àbí ká fi kọ́ nǹkan tí ọmọ ń wa àwọn fi jìn fọ́lọ́hún wọ́n á dẹ̀ bá ládàá rẹ̀ wájú ọlọ́hún ìwọ tí wọn náà rò wípé ayé ló fi jìn fún kò ní mú ládáwà tó pọ̀ fún ọlọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run já sórí rẹ̀ àáfàá lára kọ́kọ́rọ́ tó tún sí àlìjánà òun náà ni alkiyamu bìlẹ̀ ibadat kéèyàn máa sin lọ́hùn lóníranran ọ̀nà máa kírun máa gbààwẹ̀ máa dá sítọ̀ ọlọ́run ọba ìyẹn ló fà tọ́já sí pé gbogbo ẹni tá a bá débi ìwé iṣẹ́ rẹ̀ àwa àríṣẹ́ eré kankan bẹ̀ wọ́n ti pa gbogbo ẹ̀yà àmọ́ ti parẹ́ tó ti fi wájú ọ̀dọ́. àáfàá níyẹn nìkan tó kọ́ nínú àdíìsì Mu'adh ọmọ Jabal radiyallahu anhu tó lòun lọ bá ànábì pé wà ànábì sọ fún mi iṣẹ́ kan tó jẹ́ pé yudkhilu lil jannata wa yubaiduni anin nar iṣẹ́ yẹn ó jẹ́ sábàbí wíwọ àlìjánà yóò sì jẹ́ kí n lè jìnnà sí kíni inú iná lọ́dọ̀ Ọlọ́run láàbí àti làkọ́dí sàálítà àná àbí á ìbéèrè náà lọ́mọ béèrè ìbéèrè yẹn sì rè wàyí náà wù láyẹ̀ sí i àlámẹ́yà sára wù lọ́wù tààlà àlẹ́ so wá rí béèrè ọlọ́run ó rọrùn pọ̀ ṣùgbọ́n ẹni tọ́lọ̀ ń bá ní kó rọrùn fún ló máa ń ṣe kí ni àwọn máa ń mọ̀ dáhùn kí máa kírun máa bàwẹ̀ máa tìláwà máa ṣe ìwò tó bá dáa ó máa ṣe lọ́run látúṣìkì ṣe á má wàá mú nǹkan mìíràn pẹ̀lú ọlọ́run wàtò kí mú sọ́là máa kírun wàtò tí àṣàká máa yọ ṣàká wàtà súnmù rọmọdán máa gbàyọ rọmọdán wàtà ojúlè báyìí máa gbìyànjú àtìgẹ àtìsẹ ájì lọ sí ọlọ́run tó mọ̀ kọ́ọ́là ẹ̀yìn ìgbà náà ló wá sọ wípé aláàdúlùkà aláàbíwábìlẹ̀ kẹ́yìn ṣé kí n júwe àwọn ọ̀nà oore fún ó níbẹ̀ ni àṣọ òmòjú náà tún àwẹ̀ odidi ntọ́lọ́ fi máa ń dáàbò bó yẹn ni wà sọ́dákọ́tù tó ti fi wùlẹ̀ kọ́ tíátà ìmọ̀ ṣe sàárà ọlọ́run fi máa ń dáàbò ó fi máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ni gẹ́gẹ́ bí omi ṣe máa ń pa náà wà sọ̀látù rọ́júlì fi jáùfì lẹ́yìn àti rotẹ́ èèyàn kan bá kí láàrin òru ọlọ́run fi máa ń pèsè rẹ̀ ni ó wá kàáyà mú alẹ́ kan yẹn suratul Luqman tàtàjáfáájú ní ó bu wúmánì mọ̀dọ́jì dé parí àyà yẹn àfààní tá a sáfẹ́ lò níbẹ̀ tábùdù lọ́hà máa ṣe lọ́hùn general formula ní gbogbo ẹni bá ń ṣe lọ́hùn ọ̀rọ̀ rẹ̀ ní dojúrú ní ọwọ́ parí pátáyányán tọ́láfà fún ọ̀làwà àfáà lára ń tá a fi wá máa tó wà lìjẹ́ náà ọ̀kan nínú ẹ̀ òun náà ni ń tá ń pè ní sílátò làraham mímọ̀ ọdún ẹbí pọ̀ àdìsí bẹ lórí eléyìí atẹ́rìmọ́ tọ́ám wàá fún ṣàlám wàsílì larham wàsọ́lì ìbílẹ̀ wànásì nìyàm tẹ́dọ̀kọ̀lù lè já nàta gbogbo ẹ̀ tí máa ń dakọ̀ ẹbí ipò ànábì ní yọ́wà lùjánà pẹ̀lú àlàáfíà ni. bákan náà nínú àwọn nǹkan tó tún rí bẹ́ẹ̀ tó tún rí bẹ́ẹ̀ òun ni kéèyàn ó tún ní ọmọbìnrin pàápàá ọmọbìnrin méjì kan wọlé ọkọ as virgins ọmọ tí ò sí ládàrá darí anábì ní mọ́ni alájárí àtẹ́yìn àtà tẹ́bùlùgọ́ wà tútúrọ̀ ká dàkálì tí wọ́n wà lìjánà ká àtẹ́yìn àṣẹ nínú àwọn àdánwò tó wà nínú òlù yìí àti rí ọmọbìnrin méjì pírọ́blẹ́mù ni anábì lẹ́tọ́ bá wà rí ọmọbìnrin méjì kọ́lọ̀ ń kó fún àṣẹ tí wọ́n fi bàlágà wọ́n ìwọlé ọkọ ọkọ bá wọn lódìdí anábì nírú òbí yẹn ìní àtẹ̀lájọ àlùjọ náà ẹlòmíì kan lè rò pé à ẹni tí ọba bímọ obìnrin kọ̀ síbò láwọn sísá obìnrin mú wọn sọ́dọ̀ máa tọ́jú wọn wọ́n tún wá bàtà pé máa ń kú náà láwùjọ aláàtúbà náà ẹni tó yẹ kó bá lóbi ọmọ obìnrin mẹ́ta fàṣọ́bárò aláàkíní ohun tó ń wá ṣe sùúrù lórí ìfẹ́ nu wọn. bákan náà irú ẹni tó ní àwọn ọmọbìnrin mẹ́ta ìgbógun táwọn ọmọ yẹn ń fẹ́ ó ń ṣe é fún wọn gbogbo ìnira tán fi ń kàn ó mú mọ́ra àdìkálà ń lọ́wùlì tàbí rámọ́tì yìí ìjà ọ̀nà ọlọ́run wà níbi tó mo yọ́nú sí wọn mo mú wọn wọnú àlùjánà láwọn obìnrin yìí fàkọ́ọ̀là rọ́jùlù ọkùnrin náà bá ní kí ìdáná bí tu àfihàn tá a ẹni tí ọba lọ́wọ́ méjì dẹ́gbẹ́ sísítà méjì lọ́ba ní kànáà bí bẹ́ẹ̀ ni tu àfihàn tá ó ní bẹ́ẹ̀ ni tí ẹ̀ bá jẹ́ pé obì méjì náà lọ́ba jẹ́ sísítà rẹ̀ tọ́tọ́jú táfi wọlé ọkọ̀ lẹ́tọ́ ọ̀bàjẹ́ ọkàn ó ń tọ̀ náà wọ kẹ́ni o. yóò wọ àlùjànnà ọlọ́jà a àáfà alára ẹni àríkùbìlì hayawan kájọ pẹ̀lú àwọn ẹ̀mí ń bẹ lórí eléyìí náà tọ́pọ̀ ara ẹni fariji kéèyàn sọ abẹ rẹ kó má ṣe zìnà ara rẹ̀ náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ ọlọ́jà o ilẹ̀ lọ́wọ́ mi ashadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk salamu alaykum wa rahmatullahi wa barakatuh.